why lè ṣe ń ṣe for me? Why are you doing this to me now eh? kí o tẹ ṣe ń treat mi báyìí. wo kó má bàa gba aṣọkò tó ń di ẹ àbí kó má bàa fẹ́ pa mí nǹkan obìnrin òun ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ṣe. but ẹ̀yin yorùbá náà lè máa sọ pé èèyàn tó bá kùn fíyàn ní bàbá àti ìyá òun lọ lọ́hùn èèyàn so why you treating me like this. how am I treating you? ni pé kóbìnrin jí láàárọ̀ nínú ilé kó má mójúṣe ẹ̀ kó kó sáṣọ kó lòun lọ bíṣẹ́ who does that. ṣé kò ní lọ síbi iṣẹ́ ni. èmi ò ní kó má lọ bíṣẹ́ o àmọ́ obìnrin rere tó bá jí lọ́dẹ ọkọ ẹ̀ á tún lè ṣe obìnrin tó bá mọ̀kẹ́ ilé tó mọ̀kẹ́ ọkọ òun nìyàwó gidi time ti lọ láàárọ̀ yìí ó dẹ̀ láti lọ síbi iṣẹ́ anọ́bọ̀dọ̀ nílé tó lè ṣe everything fún so why dey. ọmọ ọ̀dọ̀ kan ló fẹ́ ìyàwó ló fẹ́ ìyàwó tó gbọ́dọ̀ ṣiṣẹ́ nínú ilé. ó ti ṣe frustrate mi náà ó kí ni kó tó dé tẹ́yẹ frustrate ṣé ìlú ẹ̀kọ́ bá ṣe báyìí fún mi ni. èmi eh? ò mọ tí ó bá ti lóun ò ní gbọ́ sí mi lẹ́nu èmi náà ò ní jẹ́ ó sinmi nínú ilé until tó bá ṣe fẹ́ nú mi gọ̀gọ̀ mọ́mì gbàtọ́ wà láyé gan wọn treat mi báyìí. tèmi yé mi tèmi yé mi tèmi yé mi yes ìwọ lè máa lọ bí iṣẹ́ ń tẹ̀ omi ẹ̀ ní ìṣù pẹ̀lú ẹ̀ ó lè máa lọ. ọ̀rọ̀ yìí ààbò mi òkè ló lọ ni. ẹ̀yin ṣàkọ lọ́kọ ìyàwó ohun tó ń bẹ níbẹ̀ ni ẹ sọ. ọ̀rọ̀ yìí ààbò mi ẹ̀yin ṣàkọ lọ́kọ ìyàwó. kí ni a fẹ́? báwo lẹ sọ nǹkan kan gbogbo nǹkan tí wà tí sísá jọ sọ pátápátá ni mo gbọ́ mo dẹ́rí bó ti gbìyànjú agbára ẹ̀ jẹ́ ká ṣe nǹkan tó fẹ́. ṣe nǹkan tí wọ́n fẹ́ bíi ti báwo ìyàwó mi tí wọ́n lọ sọ yẹn wọ́n sọ ti tọ̀dọ̀ mi o àti pé kí ló ṣẹlẹ̀ ó ti ń undress ó lọ síbi iṣẹ́ mọ́ ni mo dẹ̀ ti sọ fún mi pé mi ò wà. kí ló mú ipò lọ so many people ló ń wáṣẹ́ ó wá sọ pé ò that's not nice now. oníkẹ̀dẹ̀ ọ̀rọ̀ yìí dàbí ẹni tó ń lọ sẹ́dẹ̀ tó ń gbẹ̀dẹ̀ tó tẹ̀ fún ó dẹ́dẹ̀ ó ń ṣe bí wọ́n ní kọ́ padà sẹ́dẹ̀ níbo ló fẹ́ dé sí mi ò lè ti torí iṣẹ́ kí n pàdánù lé mi I can't afford to lose my home. ẹ màámi. ìjà jago kò ní pa ọ wálẹ̀ màámi. ẹ mama o yọjọ. Ah, eléyìí ti wọ bàtà o ṣú gbẹ̀ngbẹ̀ ni o bàtà wàhálà mi. baby, baby. Yeah, fò bọ̀ bẹ́ẹ̀ má fò bọ̀ bẹ́ẹ̀. Ah. kí ló mú ẹ ṣé kí fún ẹ tẹ̀ ní. kò fò wá bí jọ ah. kò sórí kúkú débi ah, àṣeyọrí ọmọ lónìí kó sì súnmọ́ mi jọ. o tún gbá gidi ayé kere. ogungo kiyu adé with you jàre ọmọ oró mi. wá ọmọ ajẹ́ ọjẹ́ ọmọ ajẹ́ bí ẹ tó ti pè ọmọ àgbẹ̀ nígà ìwọ náà fi pẹ́ńsù yóò fi ń gúnyàn o. ìyá ẹ máa fọ́ka fátásí ìjọba àgbáyé tó kọjá àgbáyé ìlú kan kò dúró tí ìyá ẹ ṣá àti máa gbọ́. <laughs> wá ìlú mẹ́la yóò gbá o ibi gbogbo ló gba lágbára ṣó ń rìn létí àbẹ́tì ìyá ẹ ti di ògbọ́ kankan àbí. nígà ìyá yìí pé mo kì í pariwo ìjọba ṣá mi ṣá ẹ tẹ̀mí mọ́lẹ̀ kí n fọ́gò lórí ẹ̀ tomitomi nígà ìyá wọn ló ṣe ọ bàbá wọn ló ń sáré tó bá ṣe ẹni à ó dà pé bátìrì ẹ̀ ti lò máa ṣáàjì gan. kí ló ṣẹlẹ̀ gan-an tó kọ̀ kéyìn sókè bí ẹran sunsun eyín burúkú ọ̀nù gòbúyọ̀ kí ló fẹ́ gan-an. ọlọ́run já ẹ̀ wá. a fiyọ̀sí ló rán mi wá. fiyọ̀sí kò ṣeé jẹ ọmọ nílé lọ́tún gíwọ̀n lápò òsì ìjọba fún mi tí ẹ gbé tèmi pamọ́. àwọn onírúurú ni ẹni tí òsì mi lọ pọ́nlé lọ́lọ́ jọ̀kọ́ fẹ́ pa ẹ̀ ní. sẹ́ni lápẹ́ lórí burúkú ni ẹ kò ní kò ní já kò ní já fáwọn tó ní ẹ kò ní kò ní jẹ ẹ ṣá àbúrò burúkú olóburúkú ni ẹ ṣá ó já òrìn ṣá. ọmọ ayé sọ̀rọ̀ sókè mò ń gbọ́ torí ah! pé mo ò sí nílẹ̀ ṣe fẹ́ máa kó yọ̀ mí kéré o èmi èmi ti rọ́ọ̀jọ̀gbọ̀n ìjọba amúnimábọ̀ ọmọ ọjà má fi tàdá ṣe àwọn tó yẹ kó sọ fún kó lọ sórí ìtàlùbí àlété kí wọ́n bí wọ́n àwọn tó yẹ kó sọ fún kó lọ sórí mọ́nìjà kí wọ́n béèrè èmi ti rò ìjọba mẹ́mi ti rò ìgboro mẹ́mi ti rò ó yá má ti sàmì láti mọ́kànládé mọ́tòlá débẹ̀rẹ̀ òjé ọjà ọba alágbára kan ló wà ń bẹ̀ ìjọba sàbẹ̀ ẹni tí ó bá má nà bí ó máa bẹ́ ni ẹni tó bá bẹ́ ànábì àbẹ̀ máa já wọn láyà bí ara ó yẹ já kó lórí ẹ̀là yẹn já kó lórí ìlà yẹn èmi ìhè ìgboro ti rò mo ń bọ̀ nà ha alẹ́ kọ́m ní ibo ní ibo ọ̀sẹ̀ ní ibo ọ̀sẹ̀. ọ̀rẹ́ tí mi bá ní tún ẹ̀mí ọmọ nǹkan tó ń ṣe sèsta mọ́ because èmi náà ti gbìyànjú lọ́gbọ́n ọmọdé mi tí mo ti pè wọ́n tí mo ti dọ́gbọ́n sọ with style tí mo ti bá wọn sọ wọn but she is not changing you see ṣùgbọ́n pé bí sista ṣe ṣe ń gbà ti ṣe wà ní ti ṣe wà fi lọ ta ní bóyá ọmọ yẹn ni ò ní wà but nísìnyí báyìí sin tẹni afẹ́tún lélẹ̀ yìí o tó bá kọ́ńtínì láti máa ṣe báyìí ọmọ yìí máa lọ ah. àánú máa di mélòó nínú ọdún yìí nìkan ó máa di mélòó. Ah. ọ̀rẹ́. Sorry, mo ti dé oríta kò yé mi mọ́ báyìí you know mi dẹ̀ fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ sí wọn kó má lọ dà pé ọ̀rọ̀ àìlera wọn mo fi mo fi ń búwa ni mo fi ń sọ̀rọ̀ ni mo fi ń bú wọn. o ní láti fi bú wọn tó bá jẹ́ ní point tá a wà yìí pé o ní láti fi àìlera wọn bú wọn you need to do it sórí máa gbọ́ ẹnikẹ́ni tó bá ti ń wu ìwàkiwà ó di dandan kó fi etí ẹ̀ gbọ́ ìtọ̀kìtàn ah. torí pé inú ìgbọ́kúgbọ́ ìsọkúsọ wa inú ìsọkúsọ dẹ̀ lèèyàn ti ń yọ̀tọ̀ burúkú so for that reason so sì wọn náà àbódégbà tí àwọn obìnrin bá bẹ̀rẹ̀ sí máa sá fún wọn ni ó jẹ́ ìhò dáadáa bí mo ti gbàgbé pé bíi tiwa aládé òṣèbá ìsọ̀rọ̀ mọ́ nìyẹn táàdé mọ nǹkan tó fà but mind you ó padà sí nǹkan tó fà. ìwọ náà advise me like what do I do kí ni kí ni kí n ṣe báyìí. how do you do what? ṣé gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ aníjáde tún sọ̀rọ̀ sí sista sẹ́ ẹ̀ ah jẹ́ kí sista ah èmi normal well well kọ́ máa lọ làbẹ́ pé kìnìún because kí ló dé tó lè sọ̀rọ̀ sí wọn ṣó pé wọn ò bímọ ni ah, like I said I, I'm sorry to say but o ní láti put it to her now wọn mọ pains táwọn èèyàn ń go through are you getting it but tó bá sọ fún wọn wọn lè pera wọn padà bí wọn lè reset moreover àwọn kọ́nà ní property now àwọn kọ́nà àṣebí kọ́kọ́ guide ẹ̀dìgbà tó máa fi ní perfect woman déwà dógún àtọ́mání kọ́ guide ẹ̀ tó máa fi kún kọ́ ẹ wo wọ́n jẹ́ fi yẹn ṣe é jáde kó wá àwọn ṣe sí o ti le jù bínú ni. no no no no. no, no, no. yá ah, ah. yá wa ẹ ra o níbo ló dà sí òsì o ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ra èwo ah, ah. làwàdà tẹ fi ń ṣe ẹ̀yẹ́ yìí bí ìgbà tí mo gbọ́mọ lọ mi sàbíìsì nígbà mo jẹun tán tí mo ná gbogbo owó àpò mi àwa jáde èmi wá ń wo bẹ̀ pé ẹ sì ṣèkà fún mi nínú bí ẹ sì ṣèkà fún mi nínú bí ẹ dá mi lọ́nà ìgbà gbogbo ọwọ́ mi kí lélẹ́yìí ẹ bá ń sọ̀rọ̀ àà eléyìí tẹ̀ ń ṣe yìí ń ṣe mí kàmìkàmì kí ni tí ń fi sìn ìyá wa kí ni tí ń fi ẹ rà mà à ah, ọlọ́run ti ẹ̀ ṣeun. are you stupid kí ni business pẹ̀lú nǹkan tó ń fi ṣe nílẹ̀ ó kí ni fi sìn kí ni fi sìn kí ló kún ẹ bẹ́ẹ̀ ah, what is your business. reaction you are to mind the gate and not the affairs of this house kí ló kún ẹ gbé borùn ah, wá kọ́ máa pọ́ọ̀kì náà sẹ́nu sí gbogbo kan tí òkun ẹni kó tó ṣe fìlà bí ẹnu ẹ̀rọ idiot kí ló dé tó ń bèrè tó interrogate tó bèrè questions lọ́wọ́ ẹ̀. reaction kan fi parí mi. she is to leave the house ah. you are not to interrogate her kò kọ́ mind your damn business. get out and go and mind the gate. igi wedo ni wo pa wá mọ́. níbo ni ìyàwó mi wà. sàṣàṣà <laughs> wo ló ń sọ mo ní níbo ni ìyàwó mi wà. wọ́n rán mi iṣẹ́ mo ṣẹ̀ wọlé láìpẹ́ yìí ni sà mi ì sí ní tẹ́lẹ̀. wọ́n rán iṣẹ́. bẹ́ẹ̀ ni sà. àǹtí mi kọ́ níbo ló wà. wọ́n wà lókè wọ́n sùn. lọ pe apá fún mi. okay sir. báwo ni apá. ẹ̀yin náà ni mò ń wá bọ̀ coincidentally bá a ṣe jọ jáàmù lẹ́nu ọ̀nà ń bẹ̀rù. níbo ni ìyàwó mi dágbére fún ẹ pé òun lọ nígbà tó jáde. ẹ̀sìn yóò dáa fún yín kò ní bàjẹ́ fún yín láéláé. ẹ̀yin èmi alára ti ń pètèkòrò àti wá rí yín bí mo ṣe jókòó ń tàn báwọn atẹ́gùn ṣe fẹ́ sí mi nùgbọ́n orí ṣera mi lọ́nu láàrin two seconds ẹ̀ lè believe pé mo lálà mo lálà pé ìyàwó tí mo fẹ́ ń sùn lọ́kà ó seven months òun àti spiritual father rẹ̀ ti ń gbàdúrà kó bí láyọ̀ fún un wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bára wọn ní nǹkan pọ̀ lórí matrimonial bill i was like what what the fuck mo ti bí níṣe bí mi nù wípé kí n sáré lọ sàlẹ̀ kí n lọ mú àdá torí pé orí upstairs ni mò ń gbé nígbà tí màá fi dé sàlẹ̀ ẹnìkan ti ń fi blow lé dáàdì mi lọ eyín kẹrin ti yọ i was like what what is going on again bó mo ṣe bí mo ṣe dínú alámìsire kò lè mọ̀sẹ̀ ẹ̀rù wa ń bà mí pé ṣé kíní kò ní padà happen tó bá ṣẹlẹ̀ máa ní òkú èèyàn lọ́rùn sa. apá kí ni mo bèrè lọ́wọ́ ẹ̀. ẹ lálàá wo ni mo lá last èmi béèrè nípa láwùjọ la last apá máa béèrè lọ́wọ́ ẹlẹ́ǹkejì. thanks for the opportunity. ìyàwó mi ìgbà tó ń jáde níbo ló dágbére fún ẹ pé òun lọ. actually wọn ò dágbére níbẹ̀ ìgbà tó ń lọ kò sí nǹkan tí mi ò bí wọn tán wọn kàn fún mi ní lẹ́tà ni pé bọ̀ èmi ti fi ọpọlọ gbé torí voice over náà sí mo kàn fọ ọpọlọ gbé pé ah, máa fọkọ mi náà ń tà láti sọ. ìyá mi drop lẹ́tà fún ẹ. bẹ́ẹ̀ni 是不是？ìyàwó ah, mi kó jáde nílé <laughs> ìgbà tó ń jáde kí ló rí kí ló gbé ìgbà tó ń jáde ó gbẹ́rù. kò lè jẹ́ gbogbo ẹrù wọn gbé wọ́n kàn wọ́ kan lẹ́nu sí kàkàndá ni. oh my god ó dẹ̀ jẹ́ ó lọ ó dẹ̀ jẹ́ kó jáde ó gbẹ́rù ó dẹ̀ jẹ́ kó jáde. apá kí ni mo gbà ẹ́ fún. ẹni kí n sílẹ̀kùn fẹ́ni tó fẹ́ wọlé àtẹni tó fẹ́ jáde kí n sì handle everybody responsible. níbo ni o sọ pé àǹtí mi wà. ẹ ọ wà ní yàrá wọn sọ sá. àǹtí àǹtí mi. ṣé nǹkan tó yẹ kẹ́ ẹ náà sọ nìyẹn ṣé kò tó yẹ kẹ́ sọ nìyẹn. ó yẹ kó o máa gbìn kọ́ mi fún ṣe give speech ni kì í ṣe pé bẹ́ẹ̀ máa tó ọ̀rọ̀ bọ́lá. yẹlẹ lọ sí auditorium kẹ lọ give speech. ẹ máa lọ sáàyè yìí. ọ̀dẹ̀ òun ah, náà ń ṣe quality ọmọ ọ̀dọ̀. òun náà fẹ́ ní classic ọgbẹ́ni tó bá fẹ́ wà classic ọmọ ọ̀dọ̀ tí ń sọ tata emeka àti tí wà lọ́dọ̀ eh, Leo Messi àti tó wà pẹ̀lú Ronaldo yọmọ yàtọ̀ síra wọn everything lọ́mọ ní grade ẹgbẹ̀lẹ̀ wọ́tọ̀ ọ̀dẹ̀ torí bá ṣe wọlé lọ tó yẹ ká lọ sáré opportunity. ṣé cctv wà níbí òun náà sá kọ̀wé lọ bá dẹnu fẹ́ tanú ti ẹ̀fẹ́ rú ẹ̀ èmi iṣẹ́ ti àwọn jíjẹ wáìkì tó bá ló gbà máa kàn scratch ẹ̀ gbogbogbogbogbogbogbò àwọn tó wà ń ta lèmi gan gbé tẹ́yàn gidi ò bá gbà fún mi màá sì dé ti olóṣò pé gbogbo àwọn ìyàwó lé lọ́n ṣe rọ́bìsì. ó dà pé lórí burúkú ni ẹ ò mọ̀ pé máa já tíkẹ́ẹ̀tì àbí. orí tí mo já yìí ń kọ. orí ilẹ̀ fọ́fadà ẹ ló wà tó fi sọ pé ló já àbọ̀ máa gbọ́ fatasi ṣó lórí burúkú lélẹ̀ ni ta ló fún ẹ ló wà. ó yà kórìí ìyá ẹ ti yá ọmọ tó já tààrọ̀ ọmọ kó máa jẹ tọ̀sán ṣó tó bá ti jẹun àárọ̀ kì í jẹun ọ̀sán lé yín. ìyá ò ń jẹun ni. Ọlọ́run ó dà kó fẹ́ ya wèrè níbẹ̀ ó fẹ́ kó wá gbé káwọn fámìlì ah. wá fi ambulance gbé ẹ níbẹ̀. àjọṣe ìfọ̀fọ̀ yóò múlò tó lọ́mọ rìazá tó mú wá. àbọ̀wé burúkú ni ìyá ẹ̀ ní tó wà ní. ṣé lè rè lé ní ṣé lè rè ní ẹ ní. Blakisú Blakisú màá ṣe ìka fún ẹ. Ah efilẹ̀ cashmọ́ ní ọgbọ̀n ni ọmọ mi bó ṣe pè tán ìmẹ̀kú aláàjì kí ló ṣẹlẹ̀ gbé wa débẹ̀. pátásí ọ̀rọ̀ wà àyìnlá ti rà. ọmọ ọ̀rọ̀ owó ló bá mi bí mo ṣe wà yìí tọ́lọ̀ tó bá fẹ́ sọ tó bá ti dá lórí owó ọmọ ìyá mi. kò sí wàhálà privately lọ̀rọ̀ yẹn. kò fẹ́ dáa fún ẹ ṣá ah, ìwọ sọ̀rọ̀ privately lọ́jọ́ àwa wo wá cash money mo ti kún ẹ lé o má lọ tó ipò tí kúrò lábẹ́ta ìwọ lọ ọ́sùn gbòòrò ó wá débi ó wá ṣe bí olóyè burúkú o ò dá táwọn tí mò ń la kò ní dá fún ẹ ṣá. má gbà ẹ̀pọ̀ ọmọ gbòòrò ni mi ò bọ́ ẹni mi ò yé mi. pápẹ́ lórí burúkú lè lé ó sọ private lè mi gbọ́ english àbí àbí mi jọ ọmọ school wo èmi ò lọ school o iṣẹ́ àárọ̀ mi mò ń ṣe yìí o mi à mi lè kí mi. ẹ ẹ ṣe sọ̀rọ̀ mi. Ah, ah. Jẹ́mílá. Jẹ́mílá. Mo wà pẹ̀lú ẹ bébì. Kí ló kò ní da fún yẹn hundred thirty ni ó lè rí. Kí ló ṣẹlẹ̀? Tí bá ń fọ̀ fún ẹ, ṣé máa tó fún àwọn tí ò mọ stage ni. Kò mọ stage, ìyá ẹ̀ kò mọ stage. Bọ̀ǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa dáná sọ̀kadà ẹ̀ bí ò ṣiṣẹ́ lábẹ́tẹ̀ ìmọ̀ọ́sẹ̀ mò ń gbé ẹ débẹ̀ ni wò rest in peace ah. lọ́rọ̀ ẹ ó yà. ní oró mi èlò ló bá adigun àti pé iṣẹ́ ọjọ́ mélòó ni. ẹ kò yẹ kó ju bíi one week or two weeks lọ and tábà tó bá fara síṣẹ́ yẹn dáadáa ó yẹ kẹ́gbọ́n lè ṣe bíi three hundred to four hundred ṣe kí n má parọ́ fún un ẹ kò sí wèrè ẹ báwo lè láfẹ jẹ báyìí báwo láfẹ báwo níbo ni ká ti báwo ni ká lè ṣe. tèmi àti wọn bá ṣe jọ discuss ti máa jẹ kó máa mọ máa bún ẹ gbóná. èmi ò ráyè intermediary o kó máa bá mi rojọ́ wèrè o kó bá a sọ̀rọ̀ kó gbọ́ èmi ò fẹ́ wèrè o. fàtàsì jájò ti máa ń ṣe é ju calm down now mi ṣáà lè ṣe ẹ̀pà náà. ẹ ó yà náà ó ti lọ máa rí máa fọ. ó ti lọ ó ti lọ ó ti lọ ah, ó ti lọ. fatasi tó ṣí ó wà yóò àjẹ. òun ní gangan ní sẹ. ó yà náà ó pọ̀. yéé yéé yéé yéé yéé yéé. ah mo fẹ́ gùn kan o mo fẹ́ gùn kan mo fẹ́ gùn kan. Ah, ẹlẹ́fẹ̀ẹ́ mẹ́jẹ mo fẹ́ kú tẹ́kì tẹ́kì. báwo ló ṣe wá ṣe é sí. àtàwọn ló ti fàtà sí fún mi o èyí ló wá yípo mọ́lẹ̀ fún mi sẹ́ ẹ̀ ọlọ́run wà pẹ̀lú ẹ̀. nǹkan tó ṣe yìí kò wá òkè. gbogbo àwọn girls ẹ̀ ni wọ́n ti jáde wọ́n nìkan ló kún lé tí nǹkan bá ṣe ta ló fẹ́ gbé ẹ. bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ táwọn ọmọ ẹ bá ṣe bọ́ yẹn ṣe lọ́n gbòòrò sí ṣé wọ́n lè máa fún mi lóró tí màá fi jẹun ni àti pé ṣé wọ́n láńgẹ́lì tó pin kun ni má tún fẹ́ pé kun fún mi nà. mi ò mi ò mí ìnà bẹ́ẹ̀ yẹn má bínú ṣùgbọ́n má bínú pẹ̀lẹ́. kò sí wàhálà. ok um, jẹ́ kí n gbé ẹ lọ sí hospital ok wọ́n lè run test. bóyá kí wọ́n máa ṣe ọ̀nà tẹ́mi bá ti máa gbó tí bá ti dé bẹ̀rẹ̀ màá rà àgbo méjì mọ́ra hàn agbáàgbò lura mo ti wà òkè mo máa wọ̀ rè tí bá ti dalẹ̀ má fàtàn sí ìyá yín máa gbéra dìde. ilé yóò ṣe ọ̀rọ̀ àgbo ó ní láti run àwọn test kọ̀ọ̀kan. ó ti rojọ́ jù mo ní kó bọ́ọ̀lù ẹ̀mẹ̀ máa wà òkè. ọmọ tó yọ sí ilé yóò ṣe ọ. kí ló pè mí sí ẹ kì í pariwo sí kókó para mi ò yá ayé jẹ́ kí n pariwo kan jẹ́ kí n fẹ̀ fún ni ọlọ́run káyìnà fátásí ara fátásí lórúkọ mi ṣé lẹ́gbẹ́ o ti sọ orúkọ mi fún ẹ o dẹ̀ mọ̀ ọmọ stop ẹ̀ dà. má bínú mi ò mí ìnẹ̀bẹ̀ yẹn fátásí. ìjọba àgbà ẹ̀ ń kí ẹ. tí bá gbé ẹ lọ sọ́sítò wọ́n á lè run test fún ẹ á lè mọ nǹkan tó ń ṣe é. ó dà pé ìyá ẹ fẹ́ fi mí ṣògùn ó yà máa lọ lè yìn jíjẹ́ wọn máa lọ lè yìn. mo ní mo lọ máa gún nǹkan mọ́ ìyá ẹ lójú. kí ló máa mú báyìí ọ̀là ń wò bíi. má ṣe báyìí ó mọ pára ọ̀yà ilé màá tún máa háàdì kan sí ẹ lára ni. ó máa háàdì kan sí fún ìyá ẹ wọ́n máa lọ lè yín mo ní ah, mo ní mo ti wà ókè wọ́n máa lọ lè yín ó ti ń kí mi jù ó ti ń kí mi jù wọ́n máa lọ lè yín bínú ojúwọ́n náà mọ̀ padà ò tí ì tún fọ́ lọ. You can speak for yourself. Yóò jẹ́ kí wọ́n dá ẹ̀rí borí. Ọlọ́run àlàyé olórí oko apáta àlàyé ìwọ ni jàgàbá ti wà àlàyé ìwọ ni sítìbọ̀ ti wà. Ẹ̀rẹ̀ bá wò ó kò ṣẹlẹ̀ rí ó ti ń ṣẹlẹ̀ nínú bódìjà yìí o tó bá dẹ̀ yà wá láwọn ọmọ bódìjà fẹ́ràn kọ́ máa jà tó bá dẹ̀ wá dogun tó bá dìjà irun alágbára ló máa dúró irun máa ṣe má fèrè ni o ọ̀rọ̀ tó dẹ̀ wá ń lè yí ọ̀rọ̀ ṣe fèrè ṣe ni o ìkà ò ní fẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o mm. ó dà ìyá ẹ̀ tíyà bá rẹ̀ fẹ́ fẹ́ tán tó fẹ́ tán gbà yẹn. fẹ́ta ni tán àwọn ọ̀gbẹ́ ìmọ̀ nǹkan tẹ́ ń sọ o lẹ́jọ́ kò ló má mi fọ́ ta sí fi yọ̀ sí tó fi ń dùn ẹ ṣé kò yẹ yín ni òpópó mọ́kà tó mọ́ roro ṣé ẹ mọ̀ káwọn kan ló ń gbà ni ẹ mọ̀ àbí ẹjọ́ pé tó bá ti bá mi fi yọ̀ sí fọ́tà síbẹ̀ ló fi ń dùn tó ń dán. aláyé tíjọba pọ̀ jù náà bẹ́ẹ̀ gbá mi náà ó lè jà wá ń jà. aláyé sàyé mẹ́fà lórí half plot kò sáyé náà ó ti yẹ yín tọ́ba kan bá ku ọba kan ló máa jẹ sí. lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run. àti yín nìyẹn o tí yín lè dẹ́yìn sọ yẹn o àìmí wàhálà ló tún ìjọ̀gbọ̀n ló sì àṣé ẹmọ bó ṣe ń lọ ni ẹ̀gbọ́n ni aláṣẹwó tó lọ bímọ ó lọ ní ọdún ni ó sì máa padà rí zoom o ọlọ́wọ́n bá gbọ́. òun gbọ́ngàn náà ti sọ ẹ bá mi fi sí ó lè lọ lẹ́nu. tó bá ti fi yọ sí ẹgbẹ́ etí. ẹ ẹ gbọ́dọ̀ lè máa ṣe. fún ẹgbẹ́ aláyé lálẹ́ pa àwọn eléyìí ọlẹ́nu pẹ̀lú àtún ló sì ẹgbẹ́ etí àti ọba tó ah, ah, ah. lè bá wà àwọn ọmọ wọn ti bí mi inú o wọn ti bí mi inú o wọn ti bí mi inú o ẹ ti bí mi inú o ẹ bí mi inú. fọlá attend sáwọn fáwọtì mo ní kọ́kọ́ fún ẹyẹ o má jẹ́ ká já o because gbogbo nǹkan tẹ ló máa ń yọ ọ yẹ o Hello. Ẹ káàsán. Mo ẹ̀ṣẹ̀ ń kó lọ́fíìsì ni. Ah, no, ah, ẹ má bínú, mo wà fix for today. Mo ń lọ meeting kan gan ni. Ọ̀la. Ah, ọ̀la mo wà fixed. Ẹ má yẹ kí n parọ́ tọ̀ For the whole week mo wà fixed ah rárá o mi ò fi <laughs> mi ò fi ń not at all at all ẹ where can she buy? Mark máa tell me about it, bá ti ráyè máa pè kenny nice day. <sighs> ẹ jẹ́ kí n fi orúkọ yín ṣe àkàwé ọ̀rọ̀ yìí fún yín. Òrìṣàtóyè lórúkọ yín ẹni tó bá dẹ̀ lójú inú á mọ̀ pé orúkọ yín ní ìtumọ̀ ìgbéyàwó dàbí ọmọ kókó lọ́wọ́ òbí ìyàwó àti òbí ọkọ tí wọn bá wá gbé ọmọdé yìí dáadáa ó ṣeé ṣe kórè ẹ̀ tàbí kórè ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ní ìdojúkọ tèmi àti oníkẹ̀dẹ́ ni àmọ́ tí wọ́n kùnà láti fira wọn sílẹ̀ àbí tán wò pé ẹ tipátipá àwọn gbọ́dọ̀ jọ bára wọn kalẹ̀ ẹ̀mí ẹlòmíì ti bọ́ sí ẹlòmíì ti nípalára ẹ wá sọ fún mi kí ni òkú fẹ́ ṣe fáláyé. kò sí o sísítà mi kọ́lọ́ má jẹ́ ká kú fọ́tayọ̀. àmì ẹ wò ó ẹ jẹ́ kí oníkẹ̀dé kó wáyàwó tiẹ̀ síwájú ó ṣeé ṣe kó níkẹ̀dé pàdé obìnrin tó máa ní ju tèmi lọ obìnrin tó máa gba gbogbo nǹkan tí sista fẹ́ mo ti gbìyànjú gbogbo agbára mi mi ò lè tẹ́ wọn lọ́rùn hmm. ọmọdé ara mi ni mí ọdún mélòó mo ti lò nínú ayé ẹ wo èmi náà fẹ́ ṣayé mi. ṣe pé pẹ̀lú gbogbo àtúntò náà àti gbìyànjú mi látijọ́ títí dé ni kò sọ̀rọ̀ ń bẹ̀. rárá o ọ̀rọ̀ wà níbẹ̀ mo fẹ́ jẹ́kẹ́jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ ni. tó bá sọ bẹ́ẹ̀ wọn bá ní mo lè gbìyànjú mọ́ ọlọ́ndẹ̀ ikú mi ṣètò ẹ̀ kì í ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ láàrin ẹ̀yin méjèèjì àmọ́ ìkùnà ọlọ́run àṣẹ lórí ayé yìí. àmín. nígbà tó wá lò mọ nǹkan ò jẹ nǹkan báyìí tá a bá ṣáà ti ẹ̀ jẹ́ bàbá ọkọ present mọ́ a ṣáà ti jẹ́ bàbá ọkọ past. ẹ sọ. àbí so jẹ́ kó wọ́n fún ẹ ní nǹkan. báwo wà ní hmm? ṣe. adúpẹ́ fọlọ́run. ẹ jẹ́ kó fún ẹ ní. Bawaz. láìdé láìdé mo fẹ́ rí ẹ wá sílẹ̀kùn kó wá sílẹ̀kùn láwùjọ. láìdé láìdé ah, ah. wọn láìdé sọ kí sì ní lówó dákun ṣe ìwé arírò ọ̀rọ̀ fún ọ ni. pé kí ni o. bíi kéèyàn máa rí di múdù pé akíní sọ̀gbẹ́ni tó dọ́ọ̀lù látàárọ̀ báyìí tó fura kí n kò dọ́ọ̀lù èmi ò mọ àfi tó bá sọ. ọ̀dà bó ti ń wò mí ah. láti àárọ̀ tilẹ̀ ti mọ́ lónìí mọ́ kan sunkún ni bí egbére tán gbẹ nílò rẹ̀. ẹyin dákun tá a ń ṣọ̀fọ̀ lè. ọlọ́run tiẹ̀ níjẹ́ ká rí ìrìn lọ́dọ̀ tiwa. àṣé tó fẹ́nu léyìí kò tó kéèyàn máa kéwì ah, obìnrin mi sá ọ̀rọ̀ tí bá ń pa ọkùnrin lẹ́ ẹkún gbà mí báyìí yóò sì mọ̀ fi rẹ́rìn ẹ̀ mọ̀ fi ka ọ̀gbìnra ah, eléyìí tí ọ̀gá ń sèǹdì obìnrin tọ́gà ń sèǹdì obìnrin tọ́gà ń sèǹdì obìnrin tó bójú wọn ni ọjọ́ orí ọ̀gá òbú ọjọ́ orí wọn ní lọ yìí ọjọ́ orí sì ṣe airtime tó jẹ́ pé tó bá tán èèyàn lè rà mí mm. ah! gbogbo èèyàn tó wà ní ayé mọ̀kọ́ nílò èjì ẹ̀tàn tá sáà rẹ̀ ló fi dé èyí ń sì bàjẹ́ tó bá mú yàn báyìí yóò fi lánàá fi kiri sí i tó bá pẹ̀kẹ́ mọ́ yàn báyìí ó di àdíwù bàbá wa ọ̀n ti gbé bàbá rèlé tọ́ka sápá báyìí dákú kí ni ó jèrè mi àti. a sì mọ̀ pé ẹ̀yìn àgbà màdámù àwọn náà ní gbogbo wàhálà tán dá gbogbo wàhálà ilẹ̀ o mo sì mọ̀ wọ́n mọ̀ sọ pé ẹ̀yìn olè ní mọ̀ mọ̀ pàṣẹ olè tọ̀ obìnrin mọ̀ bí ṣe sọ̀rọ̀ ebi wọ̀ lọ ń dáná fún wọn kó o lè gbọ́n nǹkan sí inú oúnjẹ wọn ni kó o sá fún wọn kán gbogbo tó bá bá wọn sọ báyìí kán sì gbọ́ sí ọ lẹ́nu ní kán tẹ̀yìn lẹ́yìn ọ̀gá kan fẹ́ni tó bá wù wọn. ẹ kò tí ì lè tó ju ní sùúrù ní sùúrù sùn ó ṣàmù pé ilẹ̀ ti ṣe èmi dẹ̀ fẹ́ lọ sùn o mọ̀ pé wà á ti ẹ̀gbọ́n ọ̀gá ọjà. láì sí sùn lọ́rùn tààrà. ètò bá wọn kẹjẹ bí a kó o mú nọ́mbà wọn kó o pè wọn kó o bá wọn sọ. ẹyin irọ́ spíkà fóònù mi ọ̀dà spíkà fóònù mi ò tiẹ̀ dá. ẹ ó lè bá wọn sọ àbí àwọn tẹ̀ tèmi mọ tiẹ̀ ń bẹ̀. ibi tó ti mú ibi tó ti bùn ó bù kàn jà ṣé bí wọ́n dáná fún wọn báwọn gbọ́n nǹkan sínú oúnjẹ wọn débi pé tán bá jẹ oúnjẹ tó ń tọ́ bàbá wọn sọ wọn bọ̀ ẹgbẹ́ ọmọ ìgbà òbálẹ̀ mi àti ẹ àjọ mm-hmm. mọ ìbílẹ̀ ni ṣé òun gbégun dìlé yín ni kọjá kọmọ kọjá kọmọ ọlọmọ ọmọ àríwó torí tí n bá jáde sí wọn tán ayé máa rí wọn tán o eh. ojú wọn rẹ̀ máa padà rí nǹkan yes i know what i'm talking about mm-hmm. kí n bá wọn sọ wọn nù. mi fẹ́ lọ sùn ah, ilé ti ṣú. Ah, kí n tì ọ. wo apart from ẹyin nǹkan kan mìíràn tí wọn ti fẹ́ sọ. kí ni kan. láìdé sọ kíṣìn lówó. ẹ à ń wọ ẹ. ìfẹ́ mi ń dá lọ́rùn kọjá ní sọ̀kọ̀jẹ́ ń wò. <laughs> Um, um, ó wù mí kí n máa kákòókò lórí ilé rẹ̀ hmm? kí n máa fàdánù lẹ̀ yígbàgà yígbàgà yígbàgà kí n tútù dísàlẹ̀ kòkò kí n mọ bí iná ti ń gbogbo mi bọ̀ hmm. tó jẹ́ pé tí n bá jí báyìí ó ti yọ kí ló ti bá nínú àbá ìkọ̀ ọmọ àná kájọ máa nà sínú ara wa. Hmm, ká máa jarun ká lura. wọ́n fẹ́ kí èmi àti kájọ lákàntì kan náà joint account ìfẹ́ mi ìmùlẹ̀ mi tó jẹ́ pé kí èmi àti ìbàjọ́ ṣeré jìnnà báyìí kí n fẹ́ mi tú ìyàwó pò rẹ̀ kí n máa fi ọwọ́ báyìí kí n máa fi yọ gbogbo orin lẹ́nu dákun dájọ bí mẹ́yọ kan. owó tájọ gbà bí a máa fi tọ́jú rẹ̀ hmm. nígbà tó mọ̀ bá dàgbà tábàjọ́ ń dáwó papọ̀ a lè rán ọmọ lọ UK tí ọlọmọ ṣiṣẹ́ kí ẹ̀. ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ò ní túmọ̀. láìdí láìdí láìdí sọ kìsìn ní owó. máa pẹ́ máa fọ̀gá o. ọkùnrin ẹsẹ̀ ni ọkùnrin ẹsẹ̀. láìdí tó wọ́n wọ́n fi kún un dégun látọ̀gbẹ́dẹ kò dábẹ́ yìí lẹ́ lọ òòlù. oníkẹ́dẹ́ mo máa ní sùúrù nù ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ sùúrù. that's the problem òun sọ fún mi pé kí n ní sùúrù. jọ sọ fún mi sùúrù tó ń sọ pé kí n ní níbo ló ti wá ìlú wo ló ti wá gan ta ló bí sùúrù ta ni bàbá sùúrù ta ni ìyá sùúrù jọ sọ fún mi kí ni nǹkan tó end sùúrù gangan tó wá sọ fún mi pé kí n ní sùúrù. oníkẹ́dẹ́ you say gbogbo ọ̀rọ̀ tó béèrè pátápátá ló ní ìdáhùn hmm? bọ̀ ìdáhùn kì í ṣe o. oh i see. because ọ̀rọ̀ tá à ń fa yìí gbogbogbogbogbò èmi kọ́ ló ti wọ́ ó ti wọ́ wá ti pẹ́ àníbi tó dẹ̀ ti wọ́ wá ọ̀dọ̀ àwọn parent ẹni àwọn ló jẹ́ kó wọ̀ náà. sori gbogbo nǹkan tó wọ́ látọ̀dọ̀ àwọn parent ni èmi fúnra mi ti rẹ́dì láti tukọ̀ mo ti rẹ́dì láti túnṣe bẹ́ẹ̀ ni sista kan ò lè wá bì kan kó máa control everything kó máa ní tí máa ṣe irin lélẹ̀ ẹ jọ sọ fún èmi ṣé mo jọ́ ọmọ àlè ni ṣé mo jọ́ ọmọ àlè ni tí mo fi lè control properties dáàdi mi. <laughs> don't get it wrong kò sẹ́ni tó ní kó má control property dáàdi ẹ̀ sí n tí sista ń gbìyànjú àti ṣe ni wípé tó o bá ti marry làwọn máa gbé gbogbo property yìí fún ẹ kó má bàa ṣì í lò. àwùjọ ṣé wọ́n ní o sọ gbogbo kan tó sọ lẹ́nu yìí ṣó rí pé gbogbo ni wọn ti ń contradict ara wọn ni èèyàn fẹ́ kí n fẹ́yàn kí n marry kí ó tó di pé mo control properties dáàdi mi but àwọn fúnra wọn ló lé àwọn ìyàwó mi lọ so what are you saying now did, did you listen to yourself àṣọ ni pé gbogbo kíní gan àwọn fúnra wọn wọn ò fẹ́ gbélé ni gbogbo properties yẹn ojú kòkòrò ni ó wà lójú ọba àwọn ò fẹ́ gbélé ni. wọ́n fẹ́ kémi káàkiri ní iṣu right. oh sista lójú kòkòrò àgbẹ̀. ah gidi ojú wọn gangan ló wà báyìí ni mm. bẹ́ẹ̀ But bọ̀ mo sọ fún ẹ ní last time tí mi ń bínú náà onísísítà lójú ẹ mi ò mọ pé ti tó yìí ni ojú yẹn ti pọ̀ jù náà but let me tell you something bro o ti mọ̀ nǹkan tí màá ṣe mo ní plans nǹkan tí màá ṣe mo ti dí gbogbo ẹ̀ báyìí wò má worry má worry ṣùgbọ́n mo mọ̀ nǹkan tí màá ṣe don't worry. mi ò ní gbọ́dọ̀ ní plans o mọ gbogbo plans tó bá ní ṣáà máa ní ètò máa bo orúkọ family ẹ jẹ. orúkọ family. tọ́nu. orúkọ family tó ti bàjẹ́ tipẹ́. ó di ọlá tí sísá jẹ náà ní pọ́nlápọ́n jáǹtì ẹ̀ padà tí mo ra tipẹ́tipẹ́ pé kò cost mi lẹ́ni tẹ̀ tó ajábára tà ní tájà tí mi tó ń ṣe wọ́n lọ́wọ́ báwo ṣe ń ṣe yìí wà á ti ní káwọn bọ́ ìṣe nǹkan fún wọn. jẹ́ káwọn bọ́ ìṣe nǹkan fún wọn jọ kọ́kọ́ bá mi ṣe nǹkan fún wọn kọ́kọ́ mọ̀ sára jẹ́ kó ṣe nǹkan fún wọn mi ò mind. má jẹ́ ká ṣe nǹkan fún sísítà ẹ̀ o. kí ló dé. àwọn ìwọ̀n ṣe nǹkan fẹ́ ni wọ́n ṣe nǹkan. kí ni nǹkan tó mìíràn. nígbà mẹ́kàn pa sísítà ẹ̀ fún ẹ. no mi ò mi ò fẹ́ mi ò sọ ní ìdìpé kan pa àwọn kọ́kọ́ bá mi ṣe kan fún ọ kọ́kọ́ mọ̀sára náà nìyẹn. ilé ilé ìjà wọlé ìjà lọ àtẹ̀yìn sọ̀rọ̀ mọ́. omi ilé àtẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn tí mo ṣe wà ọ̀rọ̀ family ọ̀rọ̀ life mi ni mo ń sọ yìí now this thing dey pain me now why why you dey talk like this. Okay, no, this thing dey pain me now. stop no dey do that kind thing you know how many stress wey i pass through before i go carry this baby wey you say make i carry. oga bọ́lẹ̀ ń abeg. ọ̀rọ̀ yìí àgọ́ mìíràn ṣàkọ lọ́kọ ìyàwó. apá apá sórí gbogbo kan tí ì ṣe fún ọ tọ́hún fọ̀ tún jẹ tọ́hún fò sí jẹ yìí kò sẹ́ni tó rí ọ ní ìsín o ẹ̀ka rẹ̀ ń ṣàjọyọ̀ hmm. ó dáa. Hmm. èwo ni nítorí ọlọ́run ṣe nítorí ọlọ́run ṣe gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nísìn eighty percent nítorí ọlọ́run ṣe orí mọ́ ṣé àwọn nítorí ọlọ́run ṣe orin wọ́n ṣe give you a post ẹ̀ ṣé nítorí ọlọ́run ṣe orin ọlọ́fà àwọn arúgbó nǹkan ó post ẹ̀ Ah, ṣe gbogbo eléyìí tẹ̀mí ṣe fún ọ ní ìsìn ṣé mo post rẹ̀. ọ̀tọ̀ wájà nù mímọ̀ sí. Ah, ṣé gbogbo eléyìí tẹ̀mí ṣe fún ọ ní ìsìn sọ́ọ́ rí kámẹ́rà lọ́wọ́ mi kí n gbé sí íńtánẹ́ẹ̀tì pé mo ń sọ̀rọ̀ fún ọ ah, sọ̀rọ̀ rẹ o. ìwọ tó pé tó yà sí adésanya ń bẹ́lẹ́gbẹ̀ rẹ mẹ́mórì rẹ orí rẹ báyìí ó ju four hundred and forty four gig lọ. ṣé mo mo mọ̀ sí rẹ̀ gúnlẹ̀ olórí rí mm-hmm. mi. mọ kò mí láyà jẹjà rẹ sọ jáàna mímọ̀ sí ni sóòlù sórí fún yàn kan mọ̀ wò bẹ̀ mọ́ ni. wo èmi ti fún ọ lásọ̀ránsì ìwọ ni kọ̀ọ̀kan má jẹ́ kí n sọ̀ránsì rí o dúró. Oh, oh, oh, ibà ni ọmọ lọ ewu lásọ̀ránsì ṣé ìwọ jẹ́ Davido ni àbẹ́mi jẹ́ sí ọmọ wo hmm, apá mhm. apá tó mú pọ̀ sọ fún mi pé ní ìsinmi kò séèyàn kankan lé mọ́ kí ni ó fún dání lójú pé èmi náà ó di ìyàwó Diona ah. sóòótọ́ ni. ọ̀rọ̀ Diona nìkan kọ́ ìyàwó ọ̀gá mi ló di ah, àwa la mọ bá a ṣe ń ṣìfì hmm, tẹ́nìkan ṣe dé tẹ́nìkan ṣe náìtì gbogbo àwọn tí ń ṣe dé à náìtì ní ìsìn gbogbo wọn ti kó lọ. as a matter of fact ọ̀gá mi wà ní deep talk báyìí lupo ni mo wọ́n wájú rẹ̀ yìí lupo ọ̀nà tó gbà wọnú lé n ló ti fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ rí ọ̀gá mi wá disturb ni ó ti yọ wọn ṣe fẹmi ní ọlẹlẹ inú ọlẹlẹ tí mo ń dọkẹ mọ sùn lé mo wá sọ́dọ̀ rẹ̀ mo wá ń fọ information ọwọ à ń fọwọ́ àgọ sẹ́yìn kí ni sí ọba yìí náà so ti ní tó kù tó fi di madam nínú ilé ọ̀dọ̀ wa ojú oṣù kan lọ ìwọ ni kò fún ààrẹ ń san mi o ìwọ lọ́wọ́ àṣà àánú tèmi bí mo ti wà ah! kó oṣù kan lọ mọ. oṣù kan lọ náà apá táwọn ọ̀rẹ́ rẹ̀ bá ń taṣọ tán ní bùtíkì bóyá kọ́ lọ bá wọn tọ́ọ̀bà ló wà àti patronize wọn nìkan yọ ń costume ó lè lọ bá yàdá mi tàbí go sport ó ti yọ. ó sùn kọ́. dàkún mọ́ lọ mí fún un ní tí máa sọ fún ọ ní kọ́ kọ́lẹ̀ tó bá ti mọ̀ pé làákàyè rẹ̀ ò bá gbé rọ̀ o. mo ti gbọ́. tó bá jẹ́ ń pé ọmọọṣẹ́ ní kìlò ń lò tẹ́lẹ̀ lọ owó ọ̀gáníìkì kọ́ ọmọ fi para ó lè lọ ra wt tàbí kọ́ra lọ́dọ̀ extreme tàbí susan ó ti yọ ah. sásùnmọ́ wọn kọ́ patronize wọn. sẹ́yìn ìdánláwọ̀ ni. Ah, ẹ̀yìn tó bá súnmọ́ ó rí parọ́ rẹ̀ á rí gbọ̀ngbọ̀ngbọ̀n apá ṣé ìfáìn ni. àtọkán ló ti wà fúláṣì téèyàn bá súnmọ́ èèyàn mọ̀ tí ogun ti ń jà o. ogun ò ní jà. sórí tó bá fi lè patronize àwọn tí mo kálẹ̀ fún ẹ àwọ̀ ọ̀rẹ́ ọ̀mọ̀dá gbẹ̀rin bí ewu òdì ó ti wá yọ tó fi wàá mọ bọ́ ṣe fẹ́ gẹ̀ẹ́tì o tó fo ìdí ẹnu rẹ kí gbogbo àwọn ọ̀rẹ́ tọ́lẹ̀ o ti yọ eleven thousand nine hundred sí ni. Eh, ìwọ ọlọ́ba mi dáadáa kùn jù ọ lọ. apá èyí mhm. lọ pé. eleven nine. mo ń gidi èmi ò lówó ó jẹ́ pé ogun tó ń sọ látàwọn lè sìn kò tí sí kankan tó fún lásọ̀ránsì pé òótọ́ ni pé yọ̀bọ̀ sí kí tún wá wọlé kíkẹ́lẹ̀ mú tàn san mí ní o kò sí. owó ti ń ronú àròsẹ́yìn gbogbo ṣe ń ronú àrùn sẹ́yìn ṣé tó bá padà kó wọlé ọ̀gá mi sọ́mọ ti sẹ́yìn bí mọ́ni ó lè gbé gbogbo bí kò fún yàn ó lè fi ṣe gíde wèrè. ẹ jẹ́ nǹkan kọ́kọ́ wọlé náà kí n tó mọ̀ kí n lò lọ. ẹ tó bá fẹ́ sọ di wèrè fún bóyá kúrò náà ti bẹ̀ báwọn mọ́ fẹ́. wá mo lọ kí ló dé tó ọmọ bínú sódì báyìí ọ̀dà èlé lọ powó ọ̀hún. eleven nine ni wá wà wúrẹ̀ eleven nine eleven nine àwọn ọmọ kan sórí ntílẹ̀ ń tọ́ lọ́wọ́ wájú ọlọ́run àtẹ̀yìn ọba tí yóò gbọ́dọ̀ pé jẹ́rìí rọ gbogbo owó tí mo ti palẹ̀ ní kí ètò bá wọn ṣùgbọ́n bó kókó tó dìrọ̀ lẹ́ẹ̀ni bó ṣe yíyá bó ṣe jíjí ìsàbọ̀ wa. olùgbàlà àwọn àfáwọn èèyàn ti sọ ah, ah. mi ẹ ṣé mi wá jẹ́ Jésù ni. o má tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ torí wọn bá nǹkan tó ti pa lónìí bẹ́ẹ̀ mi kò nígbà bá dọ̀la á jẹ́ fọkàn sí báláǹsì ni. ọmọ kan gbà jẹ́ ẹ̀rẹ́ sáyò kúkú. ìrọ̀bà náwó mi tó ti ná àlàáfíà. gbà ṣé bí wọ́n lọ lọ ní. mo ti gbọ́ mò ń bọ̀. <laughs> ẹ sẹ́rí Akwankufo ni wọ́n máa ń pè mí ó ti yẹyìn ẹ̀yìn kò sì sí ẹyẹ tí ó dorí kodò bí àdán ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ kò sẹ́ni tó lè ṣe bí àwa ẹni tó bá lóun fẹ́ ṣe bí wa yóò kàn kúra rẹ̀ sí dààmú ni ó dàbí mo ṣe náwó kò sẹ́ni tó lè náwó tó mi àfẹn tó bá fira rẹ̀ sí gbèsè tí a wá ríbi tí mo wá burú dé tẹ́rù ara mi máa ń bà mí mo lè ṣeré láàárọ̀ kó di lọ́sàn kí n dìdì gbòlógì kí n bẹ̀rẹ̀ sí ní bat around. <laughs> ọkọ apá <laughs> àwọn òkúkú ní búra wa jẹnulẹ ẹ̀rín la máa bára wa rí o. ṣé tí apá tó bá tiẹ̀ fẹ́ ní pé kan ṣorí òun òun fẹ́ báyọ̀ bínú ṣébi tiẹ̀ wà ní kò tó bẹ́ẹ̀ ẹ ṣorí apá nìyẹn òun ni gate man mi and òun láìdé lórúkọ òun ni housemaid wa. <laughs> ẹ̀yin méjèèjì. Um, ìyàwó àfẹ́sọ́nà mi lélẹ̀. <laughs> you're welcome once again èmi tẹ̀ mọ́ láìkí kóbìnrin òkùnkà kan tó wá gùdù ní smiling ẹ̀rí bíi ẹ ti ah oògùn ẹ̀fọn tó ṣe tó wá rí ibi tó wá burú dé ni pé ẹ̀ tó wá lọ lo nose ring méjì <laughs> ó tún wá gùdù ní smile kó tún wá lọ jálàjà tó tún borí ah ẹ borí ẹ bò wá ẹ tún bo ẹ̀sìn mọ́ra yín ah ah, ah. sóòrù gbogbo orú wa ní mọ̀ mú yín báyìí ẹyin tẹ borí tẹ bọ wà tẹ ẹ. apá funny gan very funny guy ìgbà mi ti bá wà bored ẹnu máa lọ bá ní um, ẹnu gètè. mo tiẹ̀ ti rí lára wọn. akọ máa ṣàwádà máa ṣe tó ṣe máa ṣe. ẹ má wọrí tèmi náà bá ti wà less busy nílé máa máa kàn sí lẹ́nu gètè yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ṣẹ́rí wọ́n sì ní red moon mo fẹ́ kẹ́ ẹ máa yọjú sí mi náà torí tẹ bá ti ń help ẹ̀ nínú kíṣìnì kẹ́ ẹ máa bí náà sì gé tilẹ̀ kọ̀ọ̀kan. Ah, ah, ah, at your lordship places <laughs> I, I told my boss àwọn ọ̀gá mi wọ́n kàn déédéé pàṣẹ ni wọ́n ní sọ pé eh, come and meet somebody. See, àwọn tí mo ń sìn nìyẹn very funny people. very very funny. Ah, àṣọ ọmọ ọmọ ni ó ti ń wú lọ́mọ àtẹ́bọ̀ o ah, súnmọ́ sẹ́yìn sọ tó bá yẹ kó mo lè tẹ̀ jí ṣe máa fi nǹkan ṣe mí. Ah, ọmọ ó yà súnmọ́ sẹ́yìn ṣé mi àti ẹ lájọ ń pé mo máa jọ àwọn máa dúnra àwọn máa. ó yà súnmọ́ ó yà ó yà súnmọ́. mo fẹ́ sùn ni. ó máa sùn sí ibò. kí bá yín tí lè gbé fún ara mi. àà ah, mélòó lára ẹ mélòó lára ẹ tí o bá sùn síbẹ̀ yìí nígbà ìgbà mi. mi ò fẹ́ wọ inú ẹ̀ mi ò fẹ́ kó fún ẹ̀ mi ò fẹ́ ta mi ò fẹ́ bá tiẹ̀ jẹ́. ṣe ṣe sùúrù èèyàn wà lé ti bá mi mo ti understand ẹ̀. mọ́lákùn dájú ẹ̀ àánà lọ́mọ lè. ah òtútù dẹ̀ máa mú mi ò bọ̀ báwo ìrìnàjò wà náà ẹlẹ́mìí ni ẹ̀ gbà six by six nìyẹn kò má yẹ sílẹ̀ lẹ̀ a kún sílẹ̀ tí mo o má ní bá tiẹ̀ jẹ́ o má ní pa náà yẹ kó gbó sùn. ṣé wọn lè gbé pílò. Ah, ọ̀gbọ̀n lọ dàbí ẹ̀kan létí mi ọmọ pariwo kún lọ́kùn wọ̀ múlọkùn wọlé òkùnkùn. bàbá ayé ṣe bí iṣu ẹgbẹ́ bàbá ayé ṣe bí iṣu you can speak for yourself kí ló dé tí wọ́n dá ẹ rí boríbo bí ẹran iléyà. láìdá kí ṣẹ̀kọ méjì. máa jogo àwíkórí ẹ máa jogo yóò ṣe bí dàda nídìí. sílẹ̀ fi yọ sí aráyé sí wa ìjọba sí wa ìjọba tí ò nílé gbìmọ̀ aṣòfin tó ń pàṣẹ bó ṣe wù ú rè zuzu aráyé ṣe rí ẹ má ríro fatasi ó sì lọ fatasi fẹ́ lómi nìyẹn ẹ̀yin yẹn kàn ṣe kí ni kàn ṣe sólò àlàyé kẹ́yìn náà dẹ̀ mú yọ kẹ̀dẹ̀ fi sí fún kan náà àwọn ọmọ ẹ̀ náà kó dẹ̀ ra máa lọ bẹ́ẹ̀. òun ni iye ọmọ ìyá mi ni ò gbọ́ kú ẹ̀. àlàyé mi tó bá yẹ pé mi lẹ́yìn ni ni màá mú kan náà àwọn ọmọ ẹ̀ máa fi ṣe mọ́ọ̀mù àwọn yòókù máa máa kírun lẹ́yìn ẹ̀ á mọ̀ pé ẹni tá a bá fẹ́ òun la fẹ́ bá mi is gone is gone. ọlọ́run gbọ́ ẹ gbìyànjú gan o ọlọ́run ẹ sọ pé ó ti lọ. ó ti lọ. ó bá fún lówó mọ́tò kò ní padà ọlọ́ngbà mo ní ẹ pé ó ti lọ sẹ́. ó ti lọ tipẹ́ báyé yín ṣe máa lọ nìyẹn o ọlọ́ngbà kí ló yà yín lẹ́nu tẹ́ ń ṣe à ẹ sọ fún mi náà ẹ̀yin tó yẹ pé ọ̀dàlẹ̀ ni yín ọ̀dàlẹ̀ ni yín náà ẹ̀yin tí mo rò pé tí mo bá díjú gan-an tí mo ṣe bẹ́ẹ̀ tó ju ẹ̀ ẹ̀yin máa ló máa sọ fún mi pé kòtò rèé o aláyé tí wọ́n má jábọ́ sí kòtò ẹ̀ mi ò tí ì díjú lásán lẹ́tí pàfìlà dúbí àràn fún mi ẹ sọ fún mi náà ó dà ṣe fẹ́ gbọ́ ó dà tí bá lọ mú kọ́nà ọmọ fàtàsí tí mo ní kọ́ ọmọ fàtàsí fún mi ẹ sọ fún mi ṣé ẹ ní káwọ́ sókè kẹ́ṣe tú á lè bù. ìtumọ̀. àlàyé ti wà àwọn káwọ́ sókè o fàtàsí lolódò a ò kì í ṣọ̀rọ̀ olódò rárá. ẹ ẹ wò kì í ṣọ̀rọ̀ olódò. ìdẹ ọ̀dàlẹ̀ ni yín sẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ ní yín ṣe mo sọ bẹ́ẹ̀ àyín tó yẹ kẹ́yìn máa kú fún mi tó yẹ kẹ́yìn kó máa yé mi pé aláyé o ẹ máa dúró fún ni o ẹ má lọ fọ́ mi ẹlẹ́mí o ìbẹ́yìn náà lẹ́ ń sọ fẹ́mi pé kí lọ fẹ́ lómi ẹ̀yin fẹ́ kọ́ lọ ti tèmi dàbí imọ́ọ̀mù tó lọ jí owó bísẹ̀bìlì láì ṣé ọmọ pẹ́sẹ̀ rẹ̀ ló fẹ́ ṣe é nu mọ́ṣáláṣí ni. àlàyé kò ṣáà mọ̀ ibi tó bá ti kọjú sí a máa tẹ̀lé ẹ̀ ọlọ́ngbọ́n ó ti yé àlàyé bóyá bóyá ó tọ̀nà lọ́mọ yìí sọ ibi tí wọ́n bá ti lọ la máa lọ àlàyé tó bá ṣe ẹ̀kan máa ṣe ẹ̀kan àlàyé tó bá ṣe méjì àmà ṣe méjì tó bá ti gbẹ́sẹ̀ báyìí àwa ń gbẹ́sẹ̀ tẹ̀lé ẹni àlàyé àti wọ́n la wá ṣe. kò wèrè ẹ má wọrí ẹ sọ fún kó tọ́jú ẹ̀mí ẹ o wàhálà ń pààyàn o. ìyá sí ìyá ní ayé mi ìrìn gbákùrẹ́ nínú ayé. ẹ jẹ́ kí wọ́n mọ̀. irú ẹ̀dá wo ni ẹ ná. ìyá wa yìí ni ẹ káàárọ̀. ìyá wo ni yálà ya ẹ. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀. at almost twelve noon you're still in bed táwọn ẹgbẹ́ ti gbé nǹkan rere ṣe ń tà. ẹ má bínú ma. kí n má bínú. ẹ má bínú. ṣé mo pọ́pọ́ ẹ wà ní kíchìn látara ṣá tó bá sọ oúnjẹ tán wọn á jẹ́ náà ẹ o àbí. ìyá wa mo rò bóyá olùrànlọ́wọ́ ara wa la jẹ́ ni. olùrànlọ́wọ́ lẹ jẹ́ fúnra yín. irú obìnrin bíi tiẹ̀ ni mo rí rí láyé mi o tiẹ̀ feel bad about it o rò pé yé aago ti lọ ọkọ mi ò ti jẹun àárọ̀ àwọn tó wà nílé ò ti jẹun àárọ̀ àǹtí náà ò ti jẹun kò yẹ kí n sọ bẹ́ẹ̀ àbí. no mi ò sọ bẹ́ẹ̀ ma ẹ má bí. look if you think you're mad i am madder if there's any word like that if you think you are crazy i am crazier so mọ nǹkan tó ń ṣe do you understand. ẹ má bínú tọrọ ṣe mú hmm, sìn and you're gazing your eyes at me ṣọfẹ́ náà mi ni. Ah, ẹ má ah, ẹ má bínú ma. rubbish wo n tó ṣe fún yín mo mọ o wà á dẹ̀ bá mi bẹ́ẹ̀ ṣe ti gbọ́ kò tí tàṣíkò ni. ọmọ ó yẹ kí n ju yá ẹ nǹkan ojú tù wá ìtù lọ́rùn ṣó lè dà mí mu ni ó lè ti gàzà ló ń ti gàzà bò ọmọ lọ fà ó fànílà <laughs> tó wá látọ̀fà tó lọ́ọ́ mu fànílà ó rí pé ó lọ́ọ́ fà báyìí má wọ̀rì má wọ̀rì má jọ̀yà ẹnu lè má wọ̀rì ó tí mo mọ tí mo jẹ ni èmi fatasi èmi fatasi ìjọba àgbáyé má wọ̀rì mo fún ẹ lélẹ̀. àǹtí mi mi ò understand nǹkan tẹ̀ ṣe yẹn wáyé tẹ̀ ṣe máa lọ jí. kí ló dé tí mi ń lọ jí she's still in bed at noon ọ̀sán aago méjìlá ọ̀sán ó sì ń sùn. kí ni nǹkan tó wà bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà ọkọ mi. ọkọ ẹ wá wà kí ṣeun dáná fún. ẹ ṣé ló lè dáná fún ni. ṣó fẹ́ kán gba ṣòkò tó ń di ẹ̀kan gbé skẹ́ẹ̀tì lé ẹ lọ́wọ́ ni ṣé kò ti gbèrò lé ẹ lọ́wọ́ báyìí. nǹkan tí mo wá ṣe fúnra mi ni mo wá ṣe kò ṣe òun ló rán mi iṣẹ́. kò ṣe òun ló rán iṣẹ́ kò ṣe òun ló rán mi lẹ́nu. ṣó yẹ kó wà ń bí kó máa dáná in the first place when she's at home. Eh? ó wá dáná fún eh, orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ mi nígbà n tí mo sọ nìyẹn ọmọbìnrin dẹ̀ ń sùn ó dẹ̀ ń ọrùn níbi tó wà yẹn. ìfẹ́ ni ìfẹ́ òfowó. ìfẹ́ ni ah, ayé ìgbà tí ọ̀dọ́ yín ni kò sí love ṣe ní ìgbà tí wà love ni ọkùnrin lè ṣe obìnrin lè ṣe anybody can. ayé ìgbà tí yín yìí tí gbogbo nǹkan ti disco miro yìí tọkùnrin gún yàwó pa tíyàwó ń ọkọ ẹ̀ pa ni ayé tó ṣẹ́fẹ̀ẹ́ ni ìtẹ́ ń ṣe sìn ṣẹ́fẹ̀ẹ́ lẹ́ ló sìn ṣé fẹ́ lẹ́ ń lò sí tóbìnrin adédè tákàn dédé dágbére lẹ́nu ilé tá a máa ṣe wèrè tọkùnrin náà adédè sọ pé òkè ìyàwó òun ti sún òun tó máa bẹ lórí ṣé fẹ́ ní ìtẹ́nu ló láyé sí àbíkẹ́ bẹ lọ́hùn. báyìí mi sọ fún un tí ò bá ṣojúṣe ẹnu lé màá bá fa wàhálà. màá fa o. the best part of my life ni kẹ́ sọ fún kí ni nǹkan tẹ wá dé ní yàrá wa ẹ tiẹ̀ fíìmù pé tẹ bá já wọlé tẹ bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ tí màá tẹ̀dájọ́ wà lóra ẹ̀rọ ṣe kínní tẹ yìí máa já wọlé. tẹ́ ń ṣe kí n kí lẹ fẹ́ ṣe kí mi ò rí rí ẹbí wọ ni kí ni mi rí rí lára ẹ tó yóò fẹ́ bá bàrà sí mi ìbábúrò mi ni ẹ èmi máa dẹ́ sọ pé sọ́ọ̀rì ni màá dẹ́ bọ́ta padà kí ni ó wà ń bẹ̀ tí kí ni kí ni nǹkan tó wà lára ẹ tí mi rí rí kí ni. àǹtí mi ẹ má jẹ́ ká pariwo ṣẹ́rí gbogbo nǹkan tẹ́yìn sọ ọ̀ ni mi ti gbọ́ mo lè fẹ́ kẹ́ gbọ́ tó dọ̀ mí náà níjọ́ mo bẹ̀yìn ni ẹ má bà mí lè ṣe ti gbọ́. tí ò bá ṣe ń tó yẹ kó ṣe nulẹ̀ wàá tún fẹ́ mi until you get it right. bàbá yín fa ilé yìí. o ò lè bá mi fà. bàbá yín fà o. mi ò bẹ rojọ́ ṣáà lọ gbé kó bọ́ sísàlẹ̀ kó wá dáná tó bá pẹ́ jù báyìí lọ mo tún máa padà lọ́ba tèmi ò jù yẹn lọ. ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣọkọ àtìyàwó tẹ̀ ń ṣe lẹ́nu ijọ́ mẹ́ta mi mi mọ orú ọkọ àtìyàwó téèyàn máa ṣe tó yẹ pé irú lifestyle ìdójú títẹ̀ live ọkọ wà ní kíchìn ìyàwó wà lórí bẹ́ẹ̀dá máa sùn èmi ò ní kó má gbọ́ o èmi náà ọmọ oríṣiríṣi ló ṣẹlẹ̀ ní àrísí o rísí rísí kírù wà lọ ń béèrè owó tí rísí ká jẹ ẹ irú ọ̀rọ̀ wo nìyẹn. ṣé tèlé ọba ni kò ka ayé náà who dey. ọmọ i no even understand this girl na so they do life wọ́n ní títà bá lé ọmọ tó bá lé ọmọ níbo ló fẹ́ dé sí. kò tí ẹ ibi dé sí. jọ ibo hmm? kó ń bẹ́ẹ̀ náà kò ní ríbi dé síkẹ̀ ó gbọ́ alámọ́ bá tó lábẹ̀tẹ̀ iná tó bá dé á padà sórí bẹ́ẹ̀dì ẹ̀. aláyé ò ọ̀rọ̀ yẹn o kò lè padà sórí bẹ́ẹ̀dì ẹ̀ tó bá wá sórí bẹ́ẹ̀dì ó fẹ́ wá kú ni. Ah, ah. ẹ ẹ nà ṣe bó òun lọ́ọ̀fù ilẹ̀ lọ́ọ̀fù òun lọ́ọ̀fù nà ó wọn bá sọ́ọ̀sì òun tẹ̀lé lọ́ọ̀fù lọ wọn ní ìta máa ń lọ́mọ ìta máa ń nà ọmọ wálé wo wàhálà tó bá jẹ breakfast ajé mi ò ní bá ké ìtọ̀sí mi ò ráyè àkúdè. Ah wow àbúkọ́ dey cry say person ó máa dá jẹ nǹkan ẹ̀ no space ọmọ person don go no space. ah make e clear. ó yà normal level ẹ fọmọ ẹ lẹ o alayọ lọrọ ọmọkọ ṣe ní pé jẹ́ kọ́mọ ẹ jẹ breakfast breakfast máa ń dùn gan àyà tó bá po tí gbóná sí ọlọ́run ó máa ń dòpù gan àjẹ ọlọ́run sẹ́ ah, ọlọ́run ẹ lè mú ó ti lọ ọmọ wo go! nǹkan. gàgán gan. èmi kò fẹ́ ó yá ó yá èmi kò fẹ́ lọ. àwọn náà fọ́ yìí yà ó fọ́ àwọn ìsájà ìsájà naham naham ṣe alájà kan ni mò ń wò yìí ṣe Ṣàngó ń bẹ́nu ẹbí yín ni àbí there's a mix up. Ah, àbí mi ò sí ilé wọ̀ náà náírà mandikisi ló ya Naira Marley sórí ìtàn alájà ò sì ya tàtú tẹ́lẹ̀ how come what's going on in this house. Ah, wà á ta eléyìí ta eléyìí wèrè ní ẹ̀kọ́ já wọlé bí olóòbù kú síbí báyìí wàá ṣọ́ ń ṣe patí lórí ẹ̀ ni ṣé o gbọ́ ni wọ́n ní ṣàkàṣàkì ṣàkàṣàkà ó kó sínú àpò ṣàkà kàkà kí ṣàkàṣà ṣàkàkọ̀ lọ kàkà àbá ó lọ dúpẹ́ fọlọ́ pé ò ti ṣàṣàkì lásàpà kò tí ì yẹ mọ́mí wọ́n máa ṣá ẹ bí báyìí wọ́n máa ṣá ẹ pa. ṣàkà ń sí èrè ni ẹ̀dá ẹ̀dá ẹ̀ mọ̀ bínú ṣe ẹ̀yin relate mọ́ Lámìdé Bàdó ni ẹ̀yin ṣe kúndùn lírìsì báyìí. àbókù fẹ́ pẹ̀ mí mo kúndùn lírìsì. ọ̀rọ̀ mi ò yé àbí ṣé kí n sọ fún ẹmọ ẹ̀lẹ́dẹ́ bá bèbí sọ̀rọ̀ wo ah, ah. nǹkan tí mò ń sọ pé màá sẹ́rẹ̀ lásàápa. Ah, kí ni ìṣẹ̀lẹ̀ nù bí. ẹ má làmí o ẹ má làmí o ẹ má làmí o. Jẹ́mílà àbúrò yìí pé ọrùn bàbá yìí dùn gún ni. eré ìlẹ́jẹ̀ lára gún gbogbo ibi tó ti ń mí kó má gbèrí mọ́ kí ni ìṣẹ̀lẹ̀ náà ṣé ẹ bẹ̀ sórí ìtàyà ẹ̀ orí tù yá àbí ṣé wọ́n mọ̀ pé poison kì í ṣe oúnjẹ àjẹyó ni wàá jẹ díẹ̀ wàá gbẹnu kúrò ń bẹ́ẹ̀. àjẹlẹ̀ lèyìn abá gbọ̀n wọn alákejì lọ. ló bá jẹlẹ̀. one time. bá jẹlẹ̀ lọ. Ọlọ́run ṣé kò wáyé kí n gbọ́n gbọ́ ọbẹ̀ kó ti máa gbọ́n létí ìjà rẹ̀ kí n sọ́sọ́ ọbẹ̀ kó ti máa sọ́ létí ìjà ìjà rẹ̀ pé àsìkò alága ti lọ àsìkò fatasi ìjọba fatasi làwà yìí ọmọ tó bá tún bẹ́ẹ̀ nulẹ̀ wọn wá aníkúlẹ̀ tí ilé mi èmi ò gbọ́ kankan etí ti di pa etí mi ti di kò yá ó ti kankan mọ́. ẹyin àǹtí èsùn lẹ́yìn ìbejì wọn pẹ́ ilẹ̀ wọlé wa tẹ wá dárin àjọ ayé wọn rú lẹ́ni tó yẹ kán wà fantastic kàp kán wà fantastic àwọn ẹlẹ́wọ̀n pè ń fantastic atakílẹ̀. àwọn ajé máa ṣe orí burúkú gbẹ̀yìn ayé àbọ̀lọ́ ìbúkúrà. olóò ọ̀ jáwèé sálábọ̀ ìsìn àtẹ̀yìn. ṣẹlẹ̀ yóò mọ̀ pé èmi lè ṣe wà ní ìgbà ọ̀kọ̀ọ̀kan ṣáá máa gún ẹ wá wèrè tó ń gbé ní ẹ̀dà gangan dà mú fẹ́ fẹ́ rí. ó ti lọ máa gún gbogbo tó ti ń mínú lé ẹ̀ ní sùn. no sleeping this far so oh, no sleeping no peace for the weekend. àwa là ń jẹ́ bẹ́ẹ̀ àwa gbọ́ sétí ó là kó lójú gbogbo àwọn tó ní. ọlá ti wọ́n kọ́ ti máa ń ta ah. jù o. ẹ̀jẹ̀ níbo ló ti fẹ́ jẹ́ àwọn wo ló ń jà ẹnì kankan ò jà ti báwo níbo ló wá ti rẹ́ jẹ́ ìyàwó mi fẹ́ gún ẹ̀gbọ́n mi lọ́bẹ. ṣe ṣe ṣe mo dáràn mo dáràn mo dáràn ok ok apá ọmọ kan tó máa ṣe fún mi sí ìwọ wọlé tó bá jẹ́ ìyàwó mi ló lè dá mú mú tó bá jẹ́ ẹ̀gbọ́n mi ló lè mú mú jọ má jẹ́ kẹ́ni tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ mo ti ń bọ̀ nsìn mo ti ń bọ̀ o ṣe o ṣe o ṣe o ṣe. tó máa jẹ́ kọ́mọ ìpáyọ̀ sí mi lọ́rùn. ọjọ́ méje méjì ọjọ́ méjì méje tó ṣòbá ti pé ó máa dín ni o tó bá ti ń dún létí yín kẹ́ máa tẹ̀lé bẹ́ẹ̀ látòrí ìta àfọkọ̀ tó fi dá pẹ́tẹ́ bóde wọ ọmọ létí <laughs> ọmọ tó bá ní tèmi tìró ò bá wù á jẹ́ kó fẹ́ dàbí kó àgbà ni o. Ah, ẹ wo ọmọ tó bá fẹ́ dàbí kó àgbà ó wà láòdù ẹ̀mí àbúrò mi ló ṣe pàtàkì jù sí mi nínú ilé yẹn any other person kò kàn mí rárá. ata ni mi mo ta lẹ́nu wọ́n ti ká mi móríta màlétérì wọ́n challenge mi wọ́n sọ ọ́ dìjà lọ́wọ́ kan mo bó dìjà ẹ wo iná ni mímì mọ ẹni tó dá mi o <laughs> mo burú gan o ẹ rí i pé lókì mo fi ń bá yín sọ̀rọ̀ mo ń bá yín sọ̀rọ̀ netflix and chill <laughs> ẹ wo bí ti bá pariwo ìbínú mi ò dá o <laughs> ẹni tí ó gbọ́rọ̀ tẹ́lẹ̀ gan lè dòdì o. ó dà bẹ́ẹ̀ èmi fẹ́ bẹ́ẹ̀ ṣé rí ọmọ tó wà nínú ilé wa yẹn ọmọ yẹn ariwo primary school ló ní mo wá fẹ́ kẹ́ bá mi ṣe ti ní ti university level. débi pé tẹ bá pariwo bó madam pé láyọ̀ lòrú àní kó jápa kó mérè dànù sígbó níbo ni mo ti rọ́mọ òṣì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi. ó ti tán àmì kò jù bẹ́ẹ̀ lọ. kò sí wàhálà five hundred per day five hundred k per day. ẹ eh, àǹtí ṣe pé mo ní kẹ́ wá bá mi. <laughs> kò í ṣowó ẹ̀mí owó ẹ̀rù lásán ni kákàndé ẹ̀rù bá ní five hundred k pàdé ṣó lọ. tí bá wá fẹ́ bá mi. ọ ìyẹn èjì màlá fi ń sọ yẹn a ò dùn ni. kò ní ìdí ìjọ three fifty. àṣekú fẹ́ sáré pa yín ni ẹ fẹ́ kúkú ọparun ni ah. wọ́n fẹ́ sáré sin yín ni ẹ ya wèrè ni ẹ̀ ń pè mí fóró owó yẹn ṣe èrè níṣẹ́ mọ́mọ́ ni wà má jẹ́ ń gún yín o kó má jẹ́ yín lẹ́ máa replace ọmọ wèrè tẹ́ mú wa o. irú ọ̀rọ̀ má jẹ́ irú ọ̀jọ̀ ajé ló ní bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀ jàre ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ fọ́ ọ́n dí ṣó lọ. kò sí wàhálà ẹ fún mi details. ọmọ gbọ́lágadé ajípòwò ọmọ ìyá àbàdàn ẹ wà wà tíró lójú òpó èmi ti wà ní ọkọ mi sọ fún kejì ẹ pé kí súnmọ́ gi lọ bó ṣe rò pé òun ní ski ẹ jẹ́ kọ́ ọmọ kò sí wèrè tó bá dẹ̀ gbé wèrè wá máa fi wèrè wèrè pàdé wèrè ẹ ilé ọkọ mi ni mo wà ó ṣàwọn ẹ fẹ́ wá bí àpò etí ìyá wàá tó mọ ọkọ mi ẹ fàdúrà sí mi o kó má kọ mi lẹ́sẹ̀ mo lọ. Ah. wọ́n sọ rí daniel kí ló fẹ́. Ah, ta ló béèrè. ta ló béèrè bíi ti báwo ta ni yé àti bàbá ẹ béèrè nulẹ nígbà tó gbé báàgì ẹ wọlé mo béèrè lọ́wọ́ ẹ ni ta làwọn ìran ẹ béèrè nígbà tán dénú ilé yìí nígbà tó gbé báàgì ẹ tó gbé Ghana must go ẹ dé tó wọ́n béèrè pé kí ló fẹ́ kí ló kàn ẹ pẹ̀lú ẹ ṣó dúró lé ẹ lórí ni. ẹ ẹ wo bí bó bá ṣe bí ẹni kó máa dá wọn lóhùn tó bá gbẹ́sẹ̀ kan wọn náà gbé <laughs> ṣé ti rí o ṣé ti rí wọn o jẹ́nẹ́rì fọ́tà sí jókòó ẹ kàn ta ọmọ àtàlójú akẹ́kọ̀ọ́ máa ta yín lójú ó máa ta yín lójú ó máa ta yín ó máa gbẹ́rẹ́ wẹ̀rẹ́ máa ta yín lójú kọ́kọ́ lè bẹ́ẹ̀ jàre ọ̀tẹ̀ kọ́kọ́ kú ọ̀bẹ́ ọ̀nà èwo ni fatasi wèrè tó ń pariwo àwọn bíi májàta gan ń ṣe mí gan ó dẹ̀ ní májàta wọ́n ń rí tírìtì dókítà gan ó máa sọ fún ẹni ọ̀sán ló máa mú kú wá ikú lòun fẹ́ gbowó lọ́wọ́ olólùwọ́ tó bá fàìsàn ṣe fún ẹ̀kọ́ bàbá ẹ̀ máa wọ́wọ́ kiri ni àtúfẹ́ sori burúkú ni ìyá wa kí ló ṣẹlẹ̀ ṣé káwọn ayégun wá síbi ṣé kí sáré bá mi jẹ wọ́n bí o ilé ọ̀tẹ̀ mi bàjẹ́ o ilé alẹ́ mi ò mọ̀ ń pa ẹ̀ wọ́n àfọlátẹ́ mi o wọ́n mọ̀ ẹ̀ ṣẹlẹ̀ o kí ló kọ́ ọ̀rọ̀ àwa yìí ẹni tí ò dúró ẹni ni o kò lè mọ yẹ ni wọ́n bí mo ti wá gbà yẹ kọ́ mọ̀ pé fẹ́ ṣayé yẹ. kò jù bẹ́ẹ̀ lọ. ok kò sí wàhálà má wọrí ojú yà á ẹ̀yìn yà á nulẹ̀ nínú ilé the batman has the drawn. ní kíni má jà ta. òṣì òṣì òṣì òṣì òṣì òṣì ẹ máa ń sàmì o ìyẹn ìdàbẹ òṣì ìsúwèrè alfa o ti di bó ṣe ya wèrè tó. ṣó ya wèrè ṣá kò ya wèrè lẹ́gbẹ̀ẹ́ rárá òṣì òṣì òṣì gan ni ẹ má ti jẹ́ kí inú yín dùn jù èmi ò mọ̀ pé wèrè ni mò ń bọ̀ wá bá nù. mo ah, ah, sọ fún ẹ. pé ẹ sọ mi bóun primary school lélẹ̀ ah, ohun wèrè ohun bsc ni tertiary institution lórí burúkú lélẹ̀ yìí nà ẹ ṣàfẹ́ balance day two owó day two dà. irọ́ mo ti san gbogbo owó tó yẹ kí n fún ẹ fún iṣẹ́ tó wá ṣe iṣẹ́ tí mo wá ṣe ṣe rí i pé iṣẹ́ tó mú mi làágùn ṣe ti mọ̀ pé ti ṣiṣẹ́ gbà ni àlàyé ẹ̀fẹ́ mi ló wà ṣé kí n sáré dàbí wọ́n máa sáré bá wa dá sí o. àlàyé ẹ̀fẹ́ mi balance jọ kí ló kọ́ ọ́ àwa ọmọ wèrè lọ́mọ tẹ́ni kí wàá mo kàn fi wèrè pọ́ọ̀tì ẹni o àwọn ẹ̀jẹ̀ máa lọ wá àwọn ohun tí mo máa fi ṣe wèrè fún nílé tú o bóyá ìwà yìí gan sìn gan ṣé ó máa dá kójú ojú ìyá yìí ni ẹ̀fẹ́ mi ní balance àre. pariwo pariwo a máa yanjú ẹ máa wọrí everything máa sort out máa wọrí ṣùtì bọ. ẹ má lọ gáràjù yàrá mi dà ọwọ́ òkè a lead and others follow. ṣé kí n fún ẹ sálẹ̀ fún ìfẹ́ kan. ẹ má fún ẹ wá èmi wo ni sálẹ̀. apá máa pẹ́ o máa pẹ́ o má yẹ kí n bojú ẹ jẹ. kò tí ẹ lè lé tó gbogbo èèyàn ṣé rí ẹni tí ọba ọmọba ní mọ́ fọba sí i ní tójú pátá sì ń rí ojú ìró ò lè rí i eléyìí tẹ́ fẹ́ ràn mí n lè bojú ara mi jẹ I will be back in a jiffy. ìgúnnukó ìgúnnukó. ta tún ní gbégún bẹ́ẹ̀ o ẹ̀yin ìyá wa lẹ́tẹ̀ẹ́ lọ traditional. alfa mo fẹ́ràn ẹ̀ ń ṣẹ̀ ni mo ti transfer owó sí àkáǹtì ẹ̀. àkáǹtì mẹ́sẹ̀gì. èmi ò mọ̀ èyí tó ń gbowó o ṣáà ti ń gbowó ti fi ran iṣẹ́. ti mẹ́sẹ̀gì tí mo fún mọ́ bá yín ra nǹkan. yà ń bẹ fóònù bẹnu bẹyìn lórí dísìpà láti bí. ibi tó bá ń kó wa mo ti ran iṣẹ́. n tó ṣẹlẹ̀ ní pé ẹni sùúrù kì í fi dé ni torí àwọn ìyá wa àkọ́kọ́ ti kọ́kọ́ rán mi iṣẹ́. àwọn wo ni ìyá ẹ̀ ṣó ya wèrè ni ìyá ẹ̀dá ó gbé ìyàwó abì ni ọ̀dà àwọn senior. kò fẹ́ ṣòfò ní ah. olóògbé ni senior ń bọ̀. ó ya wèrè díje tó ló wọṣọ kámò àyẹn ló fẹ́ máa fọ́ fún àwa má ṣe bí wèrè o twenty thousand pọ̀ nù ayé o máa lọ o máa dé tílẹ̀ máa fi ṣù ní ìràwọ̀ gan máa lọ sùn ni iṣẹ́ tí mo lè fẹ́ rìn ò le kò fẹ́ kó lọ sí ọmọ gate entrance bẹ̀rẹ̀ yẹn hmm. wà kàn máa lọ wà máa bọ̀ títí tílẹ̀ ní àfiṣù ló bá tán. Ah. ẹ má jẹ́ ń lọ kí n mọ̀ bọ̀ ah. kódà láì ṣe Google Map kọjá google map ní tó bá fi lè lọ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin google map máa sọ fún ẹ pé error stay where you are they will locate you ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi. àmì ìmọ̀ kò fẹ́ bínú kò sí wàhálà ṣáà lọ. Ah, wà á fẹ́ fà yá rẹ̀ ni ẹ ṣá. kí ni kan tí ń fi sí inú etí mi. wá ṣé tẹ̀ fẹ́ yẹ ẹ̀ tẹ̀ fẹ́ lábàṣà mo ní kó lọ sí ìsinmi ọ̀rọ̀ rẹ̀. ẹ dẹ́kun mo ń gbọ́dọ̀ kétu kétu kétu jẹ́ pé kétu lórí mi. parí gàlí mo ní kó lọ sí ìsinmi ọ̀rọ̀ rẹ̀. ó mọ̀ mí ni èmi fọ́ ta sí ìjọba àgbáyé tó kọjá àgbáyé ṣé lórí burúkú ni ẹ ni. wá bí kò yé skip jo ya wèrè ni níbi táwọn ọmọ mi wà. ìbá àwọn ọmọ mi gún mi gún ẹ rún mi rún ẹ fọ́ mi fọ́ ẹ ṣó ya wèrè ni. ìbá fáwọn ọmọ mi tó gúnlẹ̀ sílé igbó bókè olúmọ ṣe gúnlẹ̀ sẹ́gbà tó bá fàárọ̀ ṣeré má fàálẹ̀ ṣeré o. àtìrọ̀ pọ̀ létí o ṣó ya wèrè ni. ọ̀gá bọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣé ọmọ mi ni èmi fata sí i ìjọba àlù kan kò kàn létí ẹ̀ kò máa dún létí ẹ̀ torí ìyá èyí ni ó dẹ̀ ń gà sọ́wọ́ ń gà sọ́wọ́ nílé ah, ah, ó mọ̀ mí ni. peace and love fáwọn tó fẹ́ràn mi rip fáwọn tó ọkọ mi jẹ mẹ́. afa máa jójú ẹ̀ nílé yìí o máa jẹ́ kó mọ́ nílé yìí o ah, máa ti kàbọ̀ já ẹ lójú o. ìgúnnu kan ó máa fẹ́ ti kàbọ̀ mi lójú eh, ṣé mo ṣe máa máa wò nìyẹn. asalaamu aleykum fáwọn tó pè mí náà jẹ pàápàá. àbò lórí burúkú ni ẹ ní. kí lẹ tó rí. ọ̀gá dé báwọn ìwọ ló máa fara gbà ya. èyí tẹ́bí sẹ́mi mo kọ́ ọmọ ọba lọ́bí tí mo rán ẹ̀. àbá olè burúkú lélẹ̀. ọmọ ẹ lè jẹ́ tọ́ ọmọ ọmọ yẹn kí ni tẹ́mi tẹ́mi ọba yín kò pẹ́tọ̀ ẹ mọ̀ wá fẹ́mi. o bèèmí lọ́wọ́ sọ fúláwì sọ bèèmí lọ́wọ́ fúláwì orí ìjà rẹ̀. ọmọ ọba gbá o ọmọ ọba lèmi náà lè kí o lè rọ ẹ̀ka ẹ̀ mọ̀ sọ̀rọ̀. ọ bẹ̀bí ẹ̀ ẹ̀ mọ̀ yọ̀ọ́ o fúlátẹ̀kùn àwọn olè burúkú ni ẹ̀ bẹ́ẹ̀ ni o ti gbọ́ àbọ̀ ò ti gbọ́ pé onídùúró gan ò rẹ́sẹ̀ dúró mọ́ gbogbo onídùúró ló ti kán lẹ́sẹ̀ bèbí má lọ wá òmò ọgbà tó ń ṣe o. bẹ́ẹ̀ ṣe ni ìbèrè ọ́n bẹ́ẹ̀ yìí ṣó lọ́pọlọ àbóṣó lẹ́sẹ̀ wo mo lọ́pọlọ mo lẹ́sẹ̀ o. ṣé olówó. Mama no dey display for me. No, no, you go dey help am o. Me, I no fit help am na minus fifty. Ee, eh, hello, nígà, wọ́n bá ẹ sọ́ọ̀sì olóòní gbọ́ wọ́n bá ẹ sọ olóyìn gbà nígbà báyé pé gan-an ó ṣe sùúrù ló yẹra yẹ gbé o ọlọ́run àfi sùúrù gan-an ó ní sùúrù ni o wo àbá ṣe wà èmi ò lọ sẹ́ni èmi ò mú vani tí wọ́n fẹ́ ẹ̀pù ọgbẹ́ni ìwọ ni sábàrìtà lọ ẹ̀pù tiẹ̀ o. ẹ̀pù ẹ̀ eh. káwọ́ sókè ẹ̀ káwọ́ sókè ẹ̀ yọra yín àbí. Eh. ṣèbójú tí yín náà máa bó ẹ̀ máa rẹ́ni tó máa bá yín clear. báwo lájí ẹ̀ wọ́n sọ pé wa máa bó mọ́. Wow, say eh, stop that kind thing. What will you do anyway? I go beat you. Ah. You wan gather beat me. Mama no dey burn time for me o. I dey dey do carrot I ma ya to for ale for am be boy. No say you gather dey but if you do anyhow, I go enter una o. I don't care. Ọmọ ẹgbẹ́lẹ́ ilé ẹ̀jọ̀. I see day, I see stand well well. I go give you four, you go jump. They say, oya come here. They say make you help person una dey do like say, oya oh, come now. I go hook your ṣẹlẹ̀ gbé mi débẹ̀ kò yé mi mọ́. bàtà sí wa ewu gángan ni ò yí ẹni gbogbo ọ̀rọ̀ ẹ gan ṣó ń kàánú wèé ni ò ṣe yí ẹni aláwọn ọmọ owó sọ pé ìgbà tí wọ́n fẹ́ kúrò owó gbá wọn débẹ̀ gbogbo nǹkan wá fẹ́ dojú wá fẹ́ máa fà wọ́n sí ìrìn lọ́ṣẹ́ ní à wo bó ṣe wà yìí wọ́n máa mọ̀ òpó ẹ kèrè dá dúró. kí ló wá bá mi pòun sí kí ló sọ fún mi sí ṣé òsínmi wọ́gbọ̀n sí pẹ̀lú mi mọ́ ni. kò ń ṣẹjọ́ mi mi mọ́ mọ́ mo wà pẹ̀lú ẹ̀ àmọ́ mi ò tún wá sí pẹ̀lú ẹ̀ at the same time. Ah, o ti bá àwọn ọlọ́tẹ̀ lọ. majority carry the vote kò ń ṣẹjọ́ mi i no know wá fata sí i ṣé ìwọ mọ̀ pé pọ́n mi lélẹ̀gbọ́n yẹ mi sí ni tí mo bá ti pọ́n àwọn alẹ́ àwọn gan ò lè yẹ sí ọmọ ìyá mi kò rí bẹ́ẹ̀ àwọn alẹ́ sọ pé gbà tó máa ta tó kò bò tó mú màgí tó yọ kúrò yọyọ ó yọ kúrò báwo ló ṣe fẹ́ dùn ó ti tẹ́ so no way ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìyá mi wà ni ibi tọ́rọ̀ bá dé wà á dira. ṣùgbọ́n kí mi wá ń gbé edébẹ̀ pọ̀ mọ́ tó wà nílé iṣẹ́ ó ti náà máa kọ́ àwọn ìmọ̀ ìwà wọlé wọ́n máa gún mi wọ́n máa ṣá mi mo ní kí n ti bẹ̀rẹ̀ báwo ìfẹ́ ṣe. wo ibi tọ́rọ̀ dédè wà á lọlé wà á bọ̀ ni o orí tó bá kọ́kọ́ délé bẹ̀ wá ní kó dira fún ẹ gbogbo òkígbẹ́ ọyẹta gbogbo gbádìyàn wà á lọ súnra wà á lọ dira ń bẹ̀ sọ́dà tí wọ́n bá dé anybody tó bá dúró báyìí wà á kàn máa wojú wọn pé yá let's go there wọ́n kàn ti wà wá ti dúró gallant. ìyá tún máa wọ̀ rí èmi ò sì wá nílò láti dira wọ́n máa mọ̀ pé olè mi mo dá dúró eh. mo dá dúró mi ò fọ́sẹ̀ fatasinise. aláìmú àpẹ ló kọ kéré lójú ló dàgbà gan-an. ọmọ mi ò ah. ṣètò mọ. wo bébì mo wà pẹ̀lú at the same time. ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ àwọn eh. ọ̀rẹ́ mo wà pẹ̀lú ẹ̀ bóyá kí ni kí n fi ṣe lálejò. wo ọmọ owó mi àlejò ńlá ló gbà o wo owó kékeré òpòlù ayé lóde o account balance ó dẹ̀ ló báyìí kó pé pàṣọ tí mo ṣe dé sí ẹ lọ́rùn báyìí first of first wàá tẹ̀wó. ẹ ó yà nà ó ti lọ ó ti lọ ó ti lọ. ó máa ń tì mí. ọ̀gbẹ́ni ilé ẹ̀jìnà ọ̀gbẹ́ni ilé ẹ̀jìnà. àbúrò ìbúrúkú ni ọ̀gẹ̀ ẹ̀. àgbà àgbà àgbà I want you to take this in out of my house now hey. take it out. well please sir as your lordship please sir. ìbolo tí ń dun àbọ̀lẹ̀ ìbúkú ní english èmi ọmọ bàbá aláyẹyẹ èmi jẹ́ pé barista kí bàbá mi tó fi kú ni àdìrú bàbá bóyá kan kú re àbọ̀lẹ̀ ìbúkú lélẹ̀ ta ló rán níṣẹ́ wà ewé wẹ̀rẹ̀ gan kí ló ṣẹlẹ̀ aṣọ ọlọsìn bó ṣe sọ lẹ́ẹ̀kejì ni. ẹyin ẹ ẹ bẹ̀rù sà ẹ sà ẹyin mo fẹ́ tọrọ pàmí sọ̀kan ẹ jọ ṣé kí n sáré wọnú wọn kí n jáde padà kí n tún wọnú wọn padà ni èmi ìyá wèrè gan wèrè ń bẹ́lẹ̀ wèrè ń bẹ́lẹ̀ òde. wọnú ta ni. wà ó ní ta ọ̀sà wà èmi ò gbádùn tó torí pé wọ́n uniform èmi tó máa parọ́ fáwọn èèyàn pé à ẹyin ọmọ skul ni mo wá gbọ́n skul mi mo máa parọ́ fáwọn èèyàn gbogbo àwọn ọmọ onípọ̀mọ̀ mo ti sá wọn lọ́bẹ̀rẹ̀ mi èmi máa sá ọkọ àtọ́ni rẹ jẹ. àbáyọ onídùúró ẹ fẹ́ bàjẹ́ àbọ̀lórí burúkú lónídùúró ẹ. ọ̀gá mi lónídùúró mi. kò ní dáfẹ́ gbọ́ onídùúró ẹ ẹgbọ́n kan tó ní kọ́ wá fẹ́ wọ́n mi. ayé yín jọ máa bàjẹ́. irú yín ò lè mọ̀ọ́rẹ́ ẹ̀yin ọmọ àtàtà yẹ pé ìgbà téèyàn bá fún yín lówó lẹ́ẹ̀ máa ń ṣe tuwálẹ̀ téèyàn bá ti sọ fún kò fún yín lówó mọ́ báyìí ẹ lè sọ fún ẹni ti bro. kọ́lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ agbábi kú ọmọ ẹ̀nu. kú ọmọ ẹ̀nu ìlànà olóṣogbo ọ̀sídẹ́yìn ló ní Ìbàdàn FC olú ọmọ Akínsọ̀yà ló lẹ́kọ̀ọ́ àwọn gbogbo àwọn tó ń kí torí pé wọ́n fún ẹ lówó ni ìjọ tí wọn bá ti tẹ́wọ́ fún ọmọ ìsìn náà bù wọn báyìí ò ní para fún òṣèṣe sọ́tọ̀. ẹ kò sí wà lójú bẹ́ẹ̀ náà lóṣù wa ojú bẹ́ẹ̀ náà. ẹ torí pé ọmọ bẹ̀rẹ̀ mi ìmọ̀ mọ́jú bẹ́ẹ̀ gángan ni. ọ̀gádé sọ fọ́ọ̀rọ̀ ẹ̀jà lọ́ba bí yín re ẹ̀yẹ kú òun kó lóyìn kí sáré ṣiṣẹ́ ẹ̀ fún yín níta kí sáré bọjú ojú olówó. ọgbẹ́ni rángì fòdó múlẹ̀ ọgbẹ́ni òkùnkùn lè kú báyìí kí àwọn ò lè gọ̀ bíi tiẹ̀ káwọn kúrò lójú cctv tábí ràn lẹ́wọ̀n káwọn máa fọwọ́ wàhálà lásà gètè ẹ̀fẹ́ yẹ̀ sà. ok ibi tí cctv wà ní àbí kì í ṣe wèrè. ìwà nínú ìjọ tó lómi ò tó dá cctv mọ̀. àbí ṣe cctv mọ̀. ọgbà ọgbà ẹ mélòó mo pè ah angrily but you lose count sir. o lose count o ṣe ma lose salary ẹ nìyẹn. take this thing out of my house now. àṣà lọ́sí please sá ọ̀gbẹ́ni onídúró. àbọ̀ olóyìnbó. kí ló tó ṣe bí ọmọ gànfẹ́. àbọ̀ olóyìnbó. ó ti ẹ̀ ṣe bí ó ti ẹ̀ ṣe bí ọmọ gànfẹ́. ṣé ìyá wèrè ni. Eh? ẹ ọmọ tó yọ sí. ọmọ bàbá pè mí lórúkọ ẹ̀ wọ́dà pátá sí lórúkọ mi ìjọba àgbáyé tó kọjá ìjọba ìlú kan ó ti yí e. báwo ló ṣe ń ṣe báyìí náà ẹ fàtàsí báwo ló ṣe ń ṣe báyìí náà. okay mo fẹ́ kó mọ̀ pé ọlọ́run ọba tó dá gbogbo wa sáyé ó dá wa torí ìdí kan àbí méjì ni tó bá continue láti máa ṣe báyìí ò ní fulfill purpose ẹ̀. ọbẹ̀ ẹ̀dá padà kí ló ṣe ẹ́ ṣé ọmọ ọmọ ni kí ló ṣe tó ń ga ọ lọ tó ń ga ọ bọ̀ ah, má ṣẹ́jú sẹ́rọ̀ náà èrè ọmọ ibi tó lọ Ah, ah, gba tá ṣe bí ọmọ dáadáa tí ò favour wa tá ṣe bí good girl tí ò favour wa kí ló fẹ́ ká ṣe tó fọ́ gbá létí ó yẹ kó lè sọ bẹ́ẹ̀ ó lè kúrò ṣe bó délé bẹ́ẹ̀ wà ó lè kúrò. fantasi ò dé jọ náà. mo ò fantasi fún ẹ mọ́sẹ̀ ọlọ́run bá ń gbọ́ àwọn ọmọ mi ti dáná dé mi gbòòrò wọ́n ti dáná dé mi wọ́n ti ń dúró de fantasi kó wá fantasi kí báwọn fantasi yẹn yẹn yẹn ó ti yí ẹ ọmọ ọba èmi ti ń lọ sọ pé it's gone ó ti lọ. bídì pàtàkì kan ó sì o. mo gbàgbé kan mo gbàgbé kan. àní bídì pàtàkì kan ó sì o. ṣé mi ò gbàgbé nǹkan. obìnrin kì máa ń jẹ́ kó. tó bá jẹ́ bákan náà sọ́pọ̀ sí lọ. àǹtí kílẹ̀ rí. aláwa múra wa ṣó ti yẹ ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́. <laughs> ìbáyé yìí kọ́ òwe ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ní ìgbáyé ẹ̀ àní ṣe báyé yìí kọ́ ò ẹ jẹ́ kẹ́ni ẹlẹ́ni ó gbáyé ohun tó bá bẹ́ẹ̀ níbẹ̀ ni ẹ wí ẹ má fi pamọ́. wá wá wá wá ní. wá. kí ni sọ ah! kí ni sọ. ọsìn wìn. ọrin ta ọ̀sà. ṣé alọ́gbọ́n tí ń fẹ́ fún látàwọn tí ì pákóra apá apá apá ọwọ́ sá lọ ọfẹ́ sá lọ fún mi. ta ni sá lọ ta ni sá lọ ọ̀tọ́jú ẹ̀mí rẹ̀ wàhálà máa ń pààyàn. kí ló Ah, ìwọ tó yẹ pé òun rántọ́ bá yóò lé ló sọ́ọ̀sì èdì tí wọ́n lára àdúrà sí pé kọ́ ọmọ lògùn ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ kọ̀ làkọ̀ ah, fún mi. ọmọ fi wàhálà para rẹ ọmọ ah, fi wàhálà para rẹ jẹ́ ń lọ o ọlọ́run ní ọlọ́run ní bàálù kọjá jẹ́ ń lọ o. ọlọ́run lọ apá hmm? sóyè rẹ̀ ò ó dá oṣù kan fún mi sọ ọmọ yẹn tó ti gbà lọ́wọ́ mi ọmọ wá sí ṣọ́ọ̀bù mi bóyá fọ̀ tó jẹ lọ́n fò sí jẹ ọ wá ṣọ́ọ̀bù mi bí ilé kádùrù kan tó ti gbà lọ́wọ́ mi ọ wá ní níìsín ọ sọ fún mi pé kiri kan sọ ọmọ pọ́sù kan ló dá ó sì ti lọ bí oṣù méjì àtàbọ̀ níìsín. bóyá ò bá fẹ́ burú bóyá ò bá fẹ́ burú apamọ́ sọ fún ọ bóyá ò bá fẹ́ burú gbogbo ọdún ìtọ́ ṣe fún mi kọ́ bẹ̀rẹ̀ sí ní mu sẹ́ni sí ní sí àjẹ́bẹ̀ gbogbo wàhálà dúdú gbòòdò mọ̀kọ́tà sí tilẹ̀ fi jọ ọ wẹ̀rẹ̀ ni. kò sí kankan tá àdúgbò fẹ́ mọ̀ ó ti yọ ọ̀rọ̀ tí ń bẹ́ lẹ̀ yìí. àwọn challenges kan ló kọjú sí mi mo kọjú sí wọn padà àmọ́ àwọn challenges ti gbé mi ṣubú. Ah! so play along pẹ̀lú mi. ọgbẹ́ ṣubú ọ̀ mm. ní dìde apá apá ọ̀ ní dìde wọ́n tá a bá ti fẹ́ kí gbogbo àdúgbò kó mọ́ tà sí sílẹ̀ fúnjọ́ bá gbé ọwọ́ mi. kí ni sọ kí ni sọ. wọ́n ìyá fi sọ̀rọ̀ ẹni sí ìgbé social media gbogbo èèyàn náà mọ̀ tó ṣe bá gbé ọwọ́ mi o bá gbé ọwọ́ mi mọ̀ sọ o. ọjà fọ́tò tèmi sórí social media o ò yá sórí social media àbórí ń ta ọ ni ọjọ́ tó ń kówó fún mi tí mo sọ fún pé èsì anonymous ṣé bó lagidi lọ́jọ́ ni tó sọ pé ẹnu ẹ̀ bò bó lè gbé yàwùn àṣẹ́nu orí òbò. bẹ́ẹ̀ni bí ọba àbọ̀ tí wọ́n sọ tí ó ṣe tí mo rà. wò ó wò ó jẹ́ mi sọ̀rọ̀ tó ọ̀rọ̀ ti ń bẹ́ẹ̀ fún ọ tó bá ti mọ̀ pé ó borúkọ mi jẹ́ èmi ò ní kọ́ mọ́ lọ post mi sórí social media o má rọ́jọ́ tèmi fún dis lover o. kí jẹ́ jí lọ́fà. àwọn igi ewédú ò ní wó pa wá. sọ́rí àti jí lọ́fà àti sex lọ́fà gbogbo rẹ̀ ní òbá ẹ̀gbọ́n akọ́wà gbọ́ mi ẹ̀ bẹ́ẹ̀ bá yà ní gbọ́ pápá ayélujára pàjọ lọ́jọ́. inú mi dùn pé irú ọjọ́ ni ó wà yìí torí mo mọ̀ pé ó sì máa wáyé àmọ́ ó tún dùn mọ́ mi nínú pé ó ṣojú ẹ̀mí ni mo mọ̀ pé lọ́kàn yín ẹ máa máa rò pé orogún ológun dẹ̀bi ti àyà ti ni mi o ẹ ti mọ̀ pàǹtí òṣì kò fẹ́ fún mi lẹ́tọ̀ọ́ mi ọlá ti ràn mọ́ lójú owó ti ràn mọ́ lójú ẹ̀gbọ́n mi ti ṣe dáadáa already wọ́n ti fún mi tèmi kí ni mo wá fẹ́ràn ojúmọ́ tiẹ̀ fún nǹkan tí ò yẹ màá jẹ́ kó yẹ lé mi dáàdi ẹ jẹ́ èèyàn kan tó jẹ́ akínkanjú pẹ̀lú ìṣẹ́gun mo mọ̀ pé wọn náà mọ that part of his life wọ́n mú iṣẹ́ wọn ní òkúkúdùn tó jẹ́ wípé kò sẹ́ni tó lè bá wọn fi iṣẹ́ wọn ṣeré àmọ́ nígbà tí ìṣe máa lóun máa dé ló ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn àti mọ́mí ẹ̀ ikú tí mọ́mí ẹ̀ wá kú òun ló wá finish ẹ̀gbọ́n mi nígbà tí wọn ò pókè káwọn tiẹ̀ tẹ̀síwájú pé káwọn fẹ́ ìyàwó mi bóyá nǹkan àtúbẹ̀tà nǹkan tí gbogbo àrò ni pé ah kọ́lọ̀ ń jẹ́ kán ríyàn bí irú mọ́mí ẹ̀ kó tó fẹ́ wọn nígbà tí wọ́n fẹ́ pa mí kú ìwọlé tán òun ló ṣe títí títí tó sí wọn dé kó tó bá ẹgbẹ́ kó tó bá ẹni kí ni díẹ̀ wọ́n ká ìyàwó wọn àti gateman mori matrimonial bed o mo mọ̀ kó sọ yẹn fún ẹ ìdí gangan nìyẹn tí bọ̀dá mi ṣe ń báyàwó wọn fà wà láǹgbà yìí títí títí tí wọ́n máa fi gbẹ̀mí wọn òun àti gateman lọ ká lórí matrimonial bed wọn now how do you take that as a man kò báyàwó àti gateman lórí matrimonial bed as low as a gatekeeper. orí sickbed yẹn náà wà náà ti pè mí lémi kan àwọn kan tó bá mi sọ wípé lábẹ́ àkóso bó tilẹ̀ òun kò rí mo gbọ́dọ̀ make sure pé irú èèyàn bíi mọ́mì ẹ̀ ni kò fẹ́ sílẹ̀ sórí pé táàsì ńlá ló gbé fún mi torí ta bá ní ká wò dáadáa àáfẹ́ lè sọ pé kódà èmi gan ò lè sọ pé mo yanran tí mo náwó sókè báyìí pé mo jẹ́ obìnrin oníwà tútù oníwà ìrẹ̀lẹ̀ obìnrin tó fàyàrùn bíi mọ́mì ẹ̀ mi ì lè sọ pé mo jẹ́ bẹ́ẹ̀ so ó le láti sọ wípé èèyàn fẹ́ rí obìnrin tó fẹ́ dàbí mọ́mí ẹ̀ fún ẹ as a wife láwọn pamíkú tó wà lóde òní. ìdí nìyẹn tí mo fi dàǹtí oníkanra tí mo fi dàǹtí àgbàyà tí mo fi dàbí orogún orogún torí mo mọ gbogbo nǹkan tí wà tọrẹ jọ tẹjọ ń ṣe wẹrẹ wẹrẹ wẹrẹ àìrọ má wọrí ṣé bẹ́ẹ̀ mi mo sọ pé ní lọ́jọ́ ọ̀rọ̀ pé má wọrí ó yé mi tí mo sọ. ẹ wo mi ń ṣọ̀lẹ o mi ń ṣèkà mi ń ṣọ̀dájú o mi ní kankan fogún ẹ̀ ṣe gbogbo owó ẹ̀ tó kù ó wà níbi tó wà tó dẹ̀ máa tẹ̀ lọ́wọ́ báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ni mo sọ I am going to make a transfer of everything tó jẹ́ owó tó wà lọ́wọ́ mi tó jẹ́ títì ẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe máa ṣe wire transfer lálẹ́ yìí bẹ́ẹ̀ ni. ah ẹ ṣe ah ẹ ṣe wa lẹ́nìí àwọn documents tó kù tó dẹ̀ yẹ kó sign i will give them to you tonight to sign everything àdèmà process lọ́dọ̀ lọ́yà kò sí nǹkan tí mo fẹ́ fogún ẹ̀ ṣe ilé tí mo jókòó sí ìgbọ́n ti ní mi lára torí kí ló dé ṣé mo fẹ́ máa bẹ́ẹ̀ sùn mo fẹ́ máa bẹ́ẹ̀ jí nígbà tí mo fẹ́ mo fẹ́ èmi ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ wọlé ti ẹnu yàrá kájọ sùn sórí bẹ́ẹ̀dì kí ni mo fẹ́ fi ṣe àmọ́ mo fẹ́ obìnrin tó ní sùúrù tó ní rẹ̀lẹ̀ tó ní fàyàrán <laughs> <laughs> eh, orí kí mo rẹ́rìn sọ̀rọ̀ ẹ̀ wọlé. <laughs> wá jókòó jókòó jókòó jẹ́ kó jókòó kó jókòó sẹ́sẹ̀ rọjú jẹ́ kó jókòó síbẹ̀ yẹn ṣáà jókòó ó yà yín lẹ́nu pẹ̀tún rẹ ni a fẹ́ bẹ́ẹ̀ ni wo bí ó ṣe jẹ́ gangan mi lè sọ pé mi mọ̀ nípa ẹ̀ o wíwá bí tẹ́ni a fẹ́ wá bí lè ní mo mọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni ẹbí mi pé kí nìdí nígbà tí mo ṣe ìdánwò fún gbogbo obìnrin tó pátápátá gbogbo àwọn tó mú wá àwọn wèrè tó kó dé nígbà tí mo ṣe ìdánwò fún wọn àti tèmi gangan mú wá tí mi lè sọ dájú wípé obìnrin gidi rèé o rántí ẹ ni mo wá rí i pé ẹni afẹ́ ló yege láàrin gbogbo àwọn obìnrin torí pé kí ni díẹ̀ ó ní sùúrù ó ní ìrẹ̀lẹ̀ kódà bínú bí gan apamọ́ra ó níwà tútù bí àdàbà ó ní ìfàyàrán ìfàyàrán yẹn gangan gangan endurance yẹn ni mo ń wá nínú gbogbo ẹ̀ pé obìnrin tó yẹ pé tí ò bá sí gbogbo ń ta ní ìmọ̀ ṣó lè dúró ṣó lè bá ìfàyàrán ṣòro ṣó lè fẹ́ fàyà rán ṣó lè bẹ́ẹ̀ fẹ̀mí tán gbogbo kínní ẹ̀ kó mú mọ́ra can she tolerate poverty ọlọ́run ò ní jẹ́ kí ká wà poverty driven ọlọ́run ò ní jẹ́ kí ebi pa wá ọlọ́run ò ní jẹ́ kí poverty jẹ́ portion wa but tí gbogbo kínní yóò bá sí mbẹ́ mọ́ ṣó máa dúró. Hmm. nígbà tí màá fi rí ánsà mi lára ẹni afẹ́ ó ti fẹ́ bọ̀ tán ìgbà yẹn lẹ́yìn plánet yín ìgbà yẹn lòun náà plan àti gbẹ́rù ẹ̀ láti máa lọ bó ṣe wá lọ tọmọ ni ah wúrà ló lọ yìí fàdákà ni mo sọnù kí ni mo ṣe fẹ́ ṣe èmi náà wà wà lọ mo wà wà lọ mo wà bà sọ̀rọ̀ mo wà ṣàlàyé ara mi fún ó wá yé òun náà mo dẹ̀ jẹ́ kó yẹ pé kó fi ọkọ̀ ẹ̀ balẹ̀ òun ló ní ẹ̀wọ̀n ló ní kò poroporo gba tí mo lọ bá tán ti máa dé ló ti gbé pami nkú wọlé àwọn tó ń bá ń sì báyìí tó ń ṣe báyìí tó ń kúrú mọ́lẹ̀ tó ń ga báyìí tó gbé wa ọmọ ti bí hmm? mo wá òpó dà kí n kọ́kọ́ lé akátá lọ náà kí n wá fàbọ̀ wá bẹ́ẹ̀ di adìẹ ni mo fàbọ̀ wá báyìí báyìí kò jù báyìí lọ. ẹ ó ní kó wá sista ṣẹ́rí eh wo wo wo ẹ kọjú sọ̀hún ó ti ye mi Iwo náà ma rọra o ọ̀tẹ̀ ò dáa o èèyàn ò mọ nǹkan tí ọ̀rọ̀ gbọ́rọ̀ ṣe jẹ́ èèyàn máa ń ní sùúrù ni égbèrè ọ̀tẹ̀. kódà mo ṣàlàyé fún débi pé èèyàn ní. kò tọpẹ́ wọ́n lè níyì ó bọ́ sínú gbogbo owó ọkọ ẹ alẹ́ ilẹ̀ máa gbà gbogbo dọ́kúmẹ̀ntì èmi lẹ máa gbà kò sí nǹkan tó máa yà yín lágbára lọ wá tó bá ṣiṣẹ́ ilé ṣá mo ṣì wá ń bí o mama mm-hmm. mm-hmm. wá ṣe special o. bàtẹ́tẹ̀ ti sọ ilé ìwà mi kò ń bí bàtẹ́ pé our sandal over every ti dẹ́ba ilé yẹn fẹ́ lọ fún ma dúró ni ma mọ́ ní ma dúró ní tọ́ ẹ̀. kí ni tiẹ̀ ṣe bó nílé ṣó jẹ́wọ́ ilé ni ilẹ̀ pátásì àwọn àgbà ya kékeré tí ó ṣe jí gbé. ó pàṣẹ. ilé màmá eléyìí kò gbọ́ kankan ẹ wá màmá àwọn bóyá bẹ ṣe lọ yẹn ti bájà yẹn lọ nìyẹn. ó ṣe bẹ́ẹ̀ kò yí ẹni èmi fọtasì tí bẹ́ẹ̀ fọtasì tí ó bá sí yọ̀bẹ báwo lè fẹ́ dùn kó lè lọ́bẹ̀. ọmọ mi. ìdájí ń sìn àbẹ́ẹ̀rì bọ́ọ̀ ni mo ṣàlàyé fún yín mo ní kò sí bí bàtà sí ṣe fẹ́ fi fiyọ̀ sílẹ̀. jẹ́ ọmọ mi jẹ́ ọmọ mi ọmọ mi. irun kẹrẹ bàbá àràbà ni ó kàn lọ wò ó wà ní. ọlọ́run fẹ́. ṣé ẹ fẹ́ gbọ́ tuntun ṣé kí n já yín tán ṣé kí n gbé yín débẹ̀ ṣé kí n ṣubú síbẹ̀. mo fẹ́ gbé yàrá yín tán. ọlọ́run fẹ́. rẹ̀ dọ́nà bó ṣe máa jẹ́ nìyẹn. kò sí kíran tí ò níran o. ọlọ. àwa kíran ti wa a ní fún. ṣọ ọlọ a ní fún ṣọ. ọlọ. ọlọ. ọlọ. ọlọ. ọlọ. ọlọ. ọlọ òkè omi ni pé ìgbéyàwó nìyẹn o. Ọlọ́run ojú mi ò dẹ tẹyìn mọ. Ọlọ́run ẹ tó wá fẹ́ gbọ́. ẹ ẹ ibi máa pa àwọn olówó olówó wọlé. máa pa bú ibẹ̀. máa pa mc olú ẹ. ọ̀rọ̀ lámì. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tẹ́ bàtí bá mi kó kan gbogbo abúlé àdó máa dùn mí gan. ọlọ́pàá. bàbá wọn ti jọ pọ̀ ẹ káàgàn ó yá ká jọ pọ̀. ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ fún mi ẹ̀yà ọmọ mi ẹ ṣe bẹ́ẹ̀ fún mi ẹ̀yà ọmọ mi ẹ ṣe bẹ́ẹ̀ fún mi ẹ̀yà ọmọ mi. ẹ káàmù ẹ ní sùn ṣe lórí iṣẹ́ àtàwà yóò lè jẹ́ iṣẹ́ àti odò dáadáa. ẹ ẹ wọ́n ṣe o. pé àwọn fatasi kan tì wá ni ó ṣe máa fara pa. stop ṣe bẹ́ẹ̀ sẹ́ mo ní kó stop ṣe bẹ́ẹ̀ ah èmi ṣe marriage ah, ah mo gbé wèrè lánàá lójú kú ọmọ. Um, um, tí mo ṣe ń sọ lọ mo ní. <coughs> ọ̀gá bóyá kò máa ní sùúrù. mo ní àǹtí kan tó yẹ pé wọ́n máa ń ṣe bí pé nǹkan jẹun lórí wọn. <laughs> ẹ lálàngànà lè. kò ń ṣe pé wọ́n ní àgànná náà bẹ́ẹ̀ yẹn ṣúrí gbogbo yẹn tiẹ̀ kọ́ ní iṣu tí mo fi wá síbí báyìí mo ní ìdí ọ̀pẹ nìyẹn wọ́n á wò pé àǹtí mi tó ṣe rí yẹn ta ló lè fèsì wọn wọ́n á pé ìwọ ló lè fèsì wọn iná so wọ́n á rò pé kí èmi àti ẹ kájọ plan ó ti yẹ pé kí o wá ṣe ehm, kó wá ṣe kó wá ṣe ìyàwó fún mi acting lásán ni ògùn ṣe for real o. ọ̀gá bọ́lẹ̀ ń bẹ̀ mo sọ fún ẹ pé love one? nù dictionary mẹ́máa wò wèrè ṣá alpha èmi wà ní ọmọ ilé ìfẹ́ ni kò sí fẹ́nu dictionary mi oh. stop ẹ bá máa mọ̀ ọmọ ká yìí. o ti ń gbò bí ìfọ̀rí kò ń ṣe fọ̀rí acting lásán ni any amount tó bá fẹ́ ni máa fún ẹ. o sọ ń sin orí acting lásán èmi jọ mo rí tíátà lójú ẹ tó bá fẹ́ ṣe fíìmù wa lọ bá àwọn ọmọ orí tíátà máa ń play love ah, ṣé o mọ ọmọ ni má gbèrú ẹ wà bí mo stop ẹ o mọ ọmọ. ẹ ẹ sori tí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn right o kò máa <coughs> o kò máa kọ ehm, bí kémi àti ẹ̀ka àkọ́jọ́ fi iná àní ìmọ̀ àti ẹ̀ ló máa wà máa fún ẹ ní any amount máa fún ẹ wọ́n kọ sọ fún mi pé èyí báyìí ni mo fẹ́ máa dẹ́ fún ẹ kó kọ̀ wá ṣe ìyàwó fún mi ó tán ó tán. mo lè san owó mi ṣọwọ́ etí tí mò ń rí lábẹ́ tẹ ìṣà nọ́mà nọ́mà ọmọ etí tí mò ń rí tọ́wọ́n mi bá kọ́ lọ bínú lọ tọ́ bínú lọ tọ́ tọ́kọ̀ bínú padà ọmọ yìí tó ń kó wọlé ṣá nọ́mà nọ́mà mo rí tẹ́ mo rí tẹ́ náà mo rí tẹ́ náà àpàdé ṣé òun wá ẹ̀mí ni ṣé òun wá ni ten thousand. ten ta ten pa ṣé wọn wá ẹni rò. èló nìyẹn lóṣù bẹ́ẹ̀. ìwọ náà bẹ́ẹ̀ kò calculate o ṣáà kà o. that's three hundred thousand lóṣù èló ni owó oṣù mẹ́ta máa jẹ́. bóyá kò tún kà ìwọ tó kà lákọ̀ọ́kọ́ náà kò tún kà. Um, three that's nine hundred thousand okay kàmá sọ̀rọ̀ jùmọ̀ fún ẹ three million naira. ṣẹlẹ̀ ṣe fún ṣògùn owó ni afa. mi ò fi ẹ́ ṣògùn owó. ṣé wèrè orí àǹtí ẹ̀ ó ya wèrè tó bọ̀ ni afa jẹ́ ká máa lọ mo ti máa rì jẹ́ ká máa lọ dìde dẹ́ máa lọ ọlọ́run bá ń gbọ́ three ah, ah stop ẹ̀ now kí ló ń ṣe dìde mo ti máa rì lẹ́tẹ̀ ìwọ gbọ́ngàn lọ́kọ̀ fatasi ò mọ irú ẹ̀ ìwọ gbọ́ngàn lọ́kọ̀ fatasi sẹ́ẹ̀ so àti need you. ó yá jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí ṣé kò sọ ọmọ ń bẹ̀ tó bá yẹ pé mm. ìbejì ló fẹ́ ìbẹ́ta ìbẹ́ta pọ̀ lè wà bẹ́ẹ̀ rìn bárùn. jẹ́ ká ṣe kò ṣe fọ́rí mi ò ní fọ́ọ̀kùn ẹ̀ rárá o kò máa act lásán ni mi ò fọ́ọ̀kùn ẹ̀ kò ṣe fọ́rí. ẹ ó yà nà kí ni wàá dúró de jẹ́ kí ìfẹ́ ní ìṣòro lé ilé ìfẹ́ jẹ́ ká lọ jẹ́ ká lọ para wa. so àti ní díù. ah díù kí mo pè yá àìsí mi kó ṣì bọ́tà. olórí burúkú ni ẹ láti dọ̀ ọ́rọ́ kí màmá màmá rọjú. olóòṣì ó ṣáà máa claim gírọ̀ fẹ́ẹ́dra bọ́tà bọ́tà ń bì. aláìdé kan máa lọ ìfẹ́ ti rédíò fẹ́ máa lọ ilé ìfẹ́ wèrè orí ẹ̀gbọ́n ò tó mọ̀ wàhálà ọ̀ bí ìyá gbàgbé ọ̀rọ̀ àná. akóni rẹ̀ ní ìbáṣeré. bọ̀bẹ̀ bá ti gé ní lọ́nà. bọ̀bẹ̀ tí ìṣeun tí àtúnṣe ló yẹ ṣáṣe ọ̀rọ̀ àná yẹn ti lọ ẹ jẹ́ ká gbé nínú ẹni ká má ṣe fọ̀rọ̀ àná wúwa o torí tá a bá gbọ́rọ̀ àná sínú.